وكل ضلالة في النار فالعياذ بالله من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده سبحانه وتعالى ونثني عليه كما ينبغي لعظمته وجلاله ونشكره على أتم نعمه علينا عرفوا أسبغ الله سبحانه وتعالى علينا نعمه الظاهرة والباطنة وأجل هذه النعم كوننا مسلمين لله سبحانه وتعالى والحمد لله الذي يسره لنا أن يتحقق فينا قوله سبحانه وتعالى كل بفضل الله وبرحمته فليفرحوا هو خير مما يجمعون وفي آية أخرى قال تبارك وتعالى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وتقييمان من علامات السعادة يسلم الإنسان لله سبحانه وتعالى ولقد أدركنا ذلك إدراكا جازما في حق سيدنا إبراهيم عليه الصلاة والسلام حيث قال جل من جل جلاله في حقه ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة من من من المفسدين فقال إذ قال له ربه أسلم فقال أسلمت لله رب العالمين الذي نستمت من هذه الآية الآية التي قرأناها قرأناها سالفا ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه yàní láyàwó àhàdó àyàkú mọ̀bí ayìdíni mílẹ̀ àdìyàrí àmọ̀júdá ìlà bìdáàlìkà dínì àníkì láti kọ́mọ̀ bí i Ibrahim fámánù ìyàdínú níláì gáèrọ àádàdí ọwọ́ sàfíì láyàbọ̀ anọ́rìnà òlìlẹ́sì yìí ayé àbàlọ́wà ìlà Ibrahim alayhi salatu wa salam فإذا أردنا أن نعرف كيف عبد الله إبراهيم عليه الصلاة والسلام فلندرك ذلك في قصة إبراهيم عليه الصلاة والسلام في ما كان كرهين إذ قال الله إذ قال له ربه أسلم قال أسلمت لله رب العالمين قال له ربه أسلم كن مسلما لي فأسلم جميع شؤونه لله سبحانه وتعالى ففوض جميع أموره إلى الله سبحانه وتعالى وكفاه الله وكفى بالله شهيدا وكفى بالله وكيلا فأرسلنا الله سبحانه وتعالى أن نتمسك بهذا الدين وأفادنا سبحانه وتعالى إفادة فيما أرسله إلينا به رسوله صلى الله عليه وسلم فقال هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا لكن لا ينبغي لنا أن نلاحظ لبعض الأمور بعض الأمور على من هذه الأمور الإخلاص ومطابقة الرسول صلى الله عليه وسلم لأن هؤلاء الكفره كفر الفجر قد عرفوا بأنهم لم يتمكنوا إيه، لم يتمكنوا من إخراج المسلمين من دينهم وهناك مؤتمر أقيم في إحدى الدول الغربية حيث صرح بعد زعماء هؤلاء انتفلت الفجرات فقال لا تحاولوا أن تخرجوا مسلما من دينه بل حاولوا أن تشككوا أمور دينه يعني ما يعني أي أحد من هؤلاء الكفرة أن يخرج المسلم من دينه يعني أن يقول لا ولا سبيل المثال لا تصلي المسلم يغفر ولا لا يرضى لنفسه بذلك إذا قال له أحد لا لا تصلي أو قال له أحد لا تحج أو قال له أحد لا تزكي أو قال له أحد لا تصل لا المسلم لا يرضى بذلك إذا كان مسلما وقال له قائل لا تصلي يقول لا الصلاة من ولو أحد لا تصل يقول لا الصوم من ديننا حتى يأتي يعني بأركان الإسلام àwọn ọmọ ọmọ ẹlẹ́yìn kí ló ń tẹ̀ sàròyé láyàtọ̀ alimuslimu alhakiki لنفسه أن يقول له أهل أن يترك دينه كما كما مثلت مثل أن يقول لك أحد لا تصلي لا لا تصل لا تعود لكن شكيك عليه يعني فقال عادل كما قال ẹni wọn àwọn ọmọ wo làwọn tó ń sàròyé ìyá ẹni ọmọ bíi yìí wọn lè ti bá tó sàròyé báyìí. fasọ̀rọ̀ àkọ́kọ́ ṣàkíkù alẹ́ nìdí rẹ̀ ìjà àlóhùn ìyàdìdú rẹ̀ bí lẹ́yìn bá àmọ́ràn bí Allah subhanahu wa wàtàrà àníyẹ o báwọn mùsùlùmí yusọlúnà wàsọlátù látàtàjà wà fàkàrà ìkìlà wọn. taráhùn yasùrù làákẹ́ bí ní àyà ti ṣáà lọ́dọ̀ àlàkùn yóò àdìkú lè sí yàgò wúyà fún sílẹ̀. ترى كثيرهم في هذا اليوم في زمن هذا يهجون لكن حجهم غير مقبول لدى الله سبحانه وتعالى لأن دينهم عليهم دينهم ولا يعرفون حقيقة دينهم المسلم الذي لا يعرف حقيقة دينه كيف يعرف كيف يعرف الله سبحانه وتعالى ولقد قال جل من قائل في الحديث الرباني فاعرفوني قبل أن تعبدوني فمن لم يعرفني فكيف يعبدني كل عمل يقوم به عن وظائفنا الوظيفة التي يعني جعل الله لنا أسباب الرزق تعلمناها المهندس يتعلمها البناء يتعلم البناء النجار يتعلم النجارة وأولى الذين يعملون سائر الأعمال الذين يجعلون يجعلون هذه الأعمال أسباب رزقهم يتعلمون لو سمع أحد لأن هناك عمل في عبودة العمل من هنا يسافر إلى عبودة اتصل به أحد الأخوان أحد الإخوان بالأمس فقال إنه ذهب للتدريب عن السياقة هذا رجل يسوق السيارة كبيرة من لاغوس إلى عبودة إلى كانو إلى بوشي وعلم جرى لكنه أخطأ بشيء ورآه عاد المراقبين ونادوه دعوه ليأتي للتدريب في سياقه لأنه ما عدا السياقة التي كان يعني يسوقها وهكذا ينبغي المسلم أن يعرف عن دينه الذي لم يعرف عن دينه كيف يعرف كيف يعبد الله سبحانه وتعالى حق العبادة وهؤلاء الكفار هذا ما قالوا قالوا إذا أردتم أن تسلبوا هؤلاء المسلمين وإذا أردتم أن تشككوهم إذا أردتم أن تأخذوا منهم دينهم فليشككوا يعني عليهم دينهم حتى لا يعرفوا حقيقة دين حقيقة دينهم وإذا لم يعرفوا ذلك الحمد لله قد نجا وترى اليوم كثير من المسلمين لا يجيدون الوضوء لا يعرفون كيف يتوضؤون لا سيما الصلاة تراهم لا يعرفون ماذا يقولون في الركوع تراهم لا يعرفون كثيرهم لا يعرفون ماذا يقولون في السجود ولا يعرفون كيف يعاملون الله سبحانه وتعالى معاملة إلهية حتى يكونوا مسلمين كما كانوا يسمون أنفسهم إخوة الإيمان ينبغي لنا أن نراجع هذه الأحوال وأن نعرف وأن نعود وأن نسترشد الله سبحانه وتعالى أن يرشدنا لما لما يحب الله ويرضاه من الأعمال والأقوال والأعمال الظاهرة والباطنة حتى نفوز في الدارين أن نكون من الصالحين في العاجل والعاجل نسأل الله السلامة الله سبحانه وتعالى أن يوفقنا الله سبحانه وتعالى أن يتقبل صالح أعمالنا وأن يغفر لنا ذنوبنا وأن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسن فإنه نعم المولى ونعم النصير ọdún fọlọ aláàtí ló ṣe wá ní mùsùlùmí ní ètò jẹ́ wípé ọlọ́run bá o ìdẹ̀ra fún wa ìdẹ̀ra yẹn pọ̀ àwọn ìdẹ̀ra tó tóbi ọlọ́run bá ṣe fún wa ìkọ́ wa tóbi jù náà àwọn ìdẹ̀ra yìí òní pé ọlọ́run bá ṣe wá ní mùsùlùmí ìdí jẹ́ mùsùlùmí lẹni tó ti pàjù sẹ́lẹ̀ fọwọ́ tóbi ọlọ́run bá já lò wípé oore tí bẹ́ẹ̀ di ìsìlámù káàkiri ìsìlámù àtẹ́lẹ́wà ìrọ̀lẹ́ alẹ́ sọlá tó sọlá tọ́lọ̀ wọn bá sọ wípé ẹnikẹ́ni tó bá ní bí àdébí Ibrahim ṣe lọ ayé rẹ̀ ọ̀tẹ́ náà lè tọ̀ ń bọ̀ kálímà gbọ́dọ̀ àgọ̀ gẹ́gẹ́ lọ́wọ́ wa ló kú lọ́wọ́ ọlọ́dún wa máa ń yà ìjà ámì láti Ibrahim ẹni tó bá ní sọ pé òun lo ayé bí Ibrahim ṣe lo ayé ọkọ̀ sí ìlànà sẹ́fì àdọ́sà ẹni ẹ̀bọ̀ sí rẹ̀ kálímà ẹ̀bọ̀ gẹ́gẹ́ lọ́wọ́ wa ló kú nínú Quran safa ẹnikẹ́ni tó bá ní bí àlẹ́bí bẹ́ẹ̀ ló ṣe ṣayé o ọ̀tẹ́ ọlọ́run ó wò ní ṣayé bẹ́ẹ̀ èyí tọ̀ ń bọ̀ ọlọ́run tó ní Ibrahim tẹ̀wọ̀ yìí ẹni ẹ̀sà tá a sàrẹ́sà tá a pè ní ìkẹrin láyé tọ́wọ́ tó dídọ́ gbẹ̀rẹ̀ àjàmọ̀ ara àwọn tá a kùn tó kùn ní tìmọ̀lọ́dọ̀ wa ni ṣe é kọ́ ọ̀run wa ti sọ bá sí ibi iṣẹ́ ká lọ yí wa fún wa ni ebe ebi méjèèjì náà ní àyàbọ̀ ọlọ́wà ní sáàpù rẹ̀ ẹni tó wá sí lo ayé rẹ̀ bí Ibrahim ṣe lo ayé rẹ̀ láyé ìyíṣàìtọ̀ lẹ́sàlàyé ìyípe tọ̀ ní ìkàláyé tó wá tún níjọ́ ìgbéra kì á mọ̀ níjọ́ táwọn òní rí ìtẹ̀gìrì jẹ́ ìyíjẹ́ kí tọ̀ máa jẹ́ kẹ̀kẹ́ alákìyèsí pé kùránì wá sàlàyé rẹ̀ fún adé bóòlù Ibrahim bá ṣe lo ayé rẹ̀ ọlọ́kàṣà ìpè kí ìdíkọ́ kò sí nǹkan tí wọ́n lọ kà sọ pé ṣe ìsìlámù fàkọ́ọ̀dà ó sọ pé asìlámù tún lè rọ́bì náà ní mo ti ṣe ìsìlámù àṣetẹ́ yẹn bá ti ṣe ìsìlámù ayé rẹ ti dá ìdámọ̀ rẹ ti dá ọlọ́wọ́ abẹ́rẹ́ ti ṣe àlàyé ìkòrò fún wa ọlọ́wọ́ aṣáájú wa pẹ̀lú àdébí tọ̀rẹ́ sí wa tó fi ìmọ̀nà rẹ̀ àdébí tó sì tẹ̀sí olóró rẹ̀ àkókò sílẹ̀ bàtà àdébí bẹ̀rẹ̀ mọ́ lọ ayé ṣùgbọ́n gbogbo bó ṣe lọ ayé from a to z làdébí ti ṣàlàyé fún wa gbogbo àwọn ọ̀gá tí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ ṣe báyìí torí ìlú téèyàn sì ṣe torí ọlọ́run ànábì Ibrahim òun lọ́kọ́ aláàsì tàbí Ibrahim ní ẹ̀sìn máa ń ṣe pẹ̀lú àlejò ànábì Ibrahim alẹ́sọ̀tọ̀ salam òun lọ́kọ́ aláàsì dábẹ́láyé circumcision àti súnà rẹ̀ ànábì Ibrahim alẹ́sọ̀tọ̀ salam òun lọ́kọ́ abẹ́yẹn ṣe ń lé wà ní àwùjọ orí ibú téèyàn sì ní sórí ibú àtàrà kéèyàn sì wà láwùjọ kọjá pé iwájú orí ibú ẹ̀yìn orí ibú ọ̀tún orí ibú gbogbo sọ̀rọ̀ ní ìsọ̀rí ibú kéèyàn dẹ̀ lọ́sọ̀rọ̀ ibú yẹn so ara nẹ́bí ibrahim láti kẹ́kọ̀ọ́ yẹn torí gbọ́dọ̀ nẹ́bí ibrahim jẹ́ mùsùlùmí láyé lórí ilẹ̀ kò sí mùsùlùmí kankan lórí ilẹ̀ jọ́nà kèsì pé ìlú wọn nìkan kò sí mùsùlùmí kankan lórí ilẹ̀ jọ́nà bóòlù ṣe wá páàsì bóòlù nẹ́bí ibrahim ṣe wá nígbà àwùjọ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn táǹsẹ̀ tí ọ̀dà lónìí ṣé bá àwùjọ ló kó bá wa ilẹ̀ sì wo ẹlòmí ilẹ̀ sì wo òwe sì sì nẹ́tẹ́lẹ̀ o bàtó ń dá àwùjọ láyé tó lájẹ́ pé ní ọ́n gbajúmọ̀ lòun náà bá fi dára wọn o ẹni ò fẹ́ mọ́ ẹ̀sìn wo òun èyí ti tẹ́lẹ̀ o ṣùgbọ́n sẹ́rí yà ẹ bá lọ kiri kan ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀jẹ̀ ìdàkúdà torí fẹ́ lọ sùn àwọn tí ọ̀yà rẹ̀ tẹ́lẹ̀ ọ̀nà yunifásitì náà ọ̀nà orí báyìí ọ̀nà kọ́lẹ́jì ọ̀fẹ́ kí sábà yẹn yà wọ̀ ìwọ́dí. wọ́n wọ abilábájá náà pẹ̀lú ọkùnrin náà ní fún society mùsítàmà sòsáyẹ́tì ló kó bá mélòó wa sòsáyẹ́tì nínú gbogbo ayé níjọba lórí ìbẹ̀rẹ̀ mi jẹ́ mùsùlùmí gbogbo ayé kékeré náà ti yọrọ sọ àtàwọn àdébí Ibrahim ó láti kẹ́kọ̀ọ́ pé rẹ̀ àṣẹ in tó yípo èèyàn wọ́n yẹ kó lè dìtà ní orí gbogbo ìyàwó ilé èèyàn tẹ́ ẹ̀ bá wọn ti ilé ẹ̀ka ilé nìyí kéèyàn dá oríire rẹ̀ kéèyàn sí lórí ibú rẹ̀ tọ́lá bá ti sàmì èyí téèyàn mọ̀ pé oríire rẹ̀ orí ibú rẹ̀ téèyàn bá lọ bá rẹ̀ láwùjọ orí ibú ìgbà tó ti dàgbà orí rẹ̀ lórí ibú nì ọgbọ̀dọ̀ ní sọ́ra rẹ̀ tí ò ní sórí ibú ó ní ìkẹ́nà àwọn sàhábà kò sáyẹ́fà tó yẹ mọ́ ní ó ní káàdì mẹ́sùn jẹ́sà àmúnà lọ́sùlà á ní ká yìí nǹkan dáadáa làwọn èèyàn sáà máa bèèrè lọ́dọ̀ àlejò wọn kútu asálùmọ́lì ṣàn nǹkan bú lè mọ́ léèrè tí tọ́ba wa ìsàlẹ̀ yìí wọ́n náà ti kọ́ pàdé ìṣòro ìfọ́fẹ́ sọ́lọ́ lọ sọ́lọ́ táwọn ìbá wa pé bẹ́ẹ̀ tẹ́tẹ́ náà béèrè léèrè lọ́nà bí ètò àwọn òṣèlú lónìí àbí béèrè léèrè lọ́nà àbá wa táàbà kan wá sí wá sí ní ìsìn tọ́kítọ́ gbogbo ẹ̀ kalẹ̀ ọ̀bá àdẹ́gbẹ́ wọn nípa fa kò sí béèrè bí gbogbo ẹ̀ láti mọ̀ ní àtàwọn àpáná ti pé kò sáàyè pé káwọn ọmọ ìbèlú àwọn kù nítorí wọn kájú kúrò lè máa sọ bàtà ìbámu yìí pé tó ń bá sọ nǹkan báwọn èèyàn nípa ẹ̀sìn wọn wọn béèrè yóò sì àtọ̀ sọkúsọ yóò lè sọ sọkúsọ táwọn ìbá wa pé ẹjọ́ máa béèrè ọ̀rọ̀ lórí àdébí sọ́lá lọ́wọ́ sọ́lá láti bá béèrè sọ́lá lọ́wọ́ sọ́lá ẹ̀yà mọ̀ tẹ́ ẹ̀ bá tó dùn ìyá rẹ̀ dáadáa kí ọlọ́run sì fún ẹgbẹ́ ìfà ọlọ́run sì ẹ̀dá kò tí èèyàn bá àwọn ọmọ sẹ́yìn tí wọ́n wọ́n fún tí mo ká bá bèrè bèrè dáadáa báwo ìṣẹ́wọ́ ti àwọn àdúrà ìlú ẹ̀fẹ́ lè rí kéèrè tí èèyàn bá náà tí èèyàn nílá tí èèyàn wá àbí ọ̀wọ́ yìí tí wọ́n sẹ̀lẹ̀ tí àwọn ọmọ tọ́jú ìyàwó èèyàn kọ́ tí àwọn ọmọ tọ́jú àwọn ti mẹ́rẹ́ èèyàn kọ́ àwọn ìwà fúlásì ìṣẹ́wọ́ ti àwọn ẹni ẹni tá a bá ti mọ̀ ọmọ ìṣesí kan ó lè ó ti fẹ́ bèrè ìbéèrè àṣẹ tí máa bèrè o kò sábà fi àwọn gẹ́gẹ́ ọwọ́ àṣẹ wà ní àtàwọn èèyàn ó ní ọ̀rọ̀ ó ní tá àdámù ṣáàlà ó lè mí tẹ̀wé mọ́ lọ kọ́ abú láàbì ṣe láàbì ṣàlù kìí mo fẹ́ sàmú lórí à ẹni tí ọba dá fún ọba wúlé abúlé wa sétí ọba ọba wúlé àyíká bó ti dẹrù wúlé kéé sálábù tọ́ ọba gbẹdàgbà tọ́ ọba burú bó ló ṣe àbó bó ní tábúlà ṣe bó ló ṣe àbó ọba burú ní ti ṣe ọyọ ṣé wọ́n yẹn mọ̀ kí ṣe wọ̀dà lọ́wọ́dà ó kọ̀mọ̀dé ọ̀dà so ìdí ìsìlámù máa ṣe ìlọlọ́ọ̀dù sọ ẹgbẹ́ tó ọjọ́ ìbẹ̀rẹ̀ kàánù ẹnì kẹ́kẹ́ ò ní í jẹ́ ẹnì kẹ́kẹ́ ò ní í jà ní tí ọba ti ṣe dáadáa kò ní jà ní pé kí ló tó ṣe dáadáa à nítorí òde ṣe dáadáa ni pé èèmọ̀ ni ọlọ́run mo ti pílẹ̀ rẹ̀ mo ti láwọn òjíṣẹ́ wá mo tún láwọn òjíṣẹ́ wá tó kọ́ àwọn èèyàn àwọn èèyàn tó ń dogun tíra àwọn èèyàn tó ń ṣàlàyé tíra ìwọ lọ wá lẹ́yìn ọba wù ọ ní kó o ti lọ gba ìmọ̀ rẹ kó o ti lọ gba ẹ̀sìn rẹ ọba lọ gba ẹ̀sìn rẹ lọ́dẹ̀ tí ọmọ sọ fọ pé kọ́ ọmọ sí January first kọ́ ọmọ sí December twenty five ṣé ibi tó wọ̀ ọ́ lọ forí lé ọlọ́run ti ní ká yọ dá púpọ̀ rẹ̀ sí kọjá adẹ́bẹ̀rẹ̀ bá wọn tá a bá kọ́ wá lẹ́rù wájú ní ìsìn kọ́ máa polówó òkùnkùn yìí kẹ́ẹ̀sì dọ́là àbá kẹ́lẹ̀ máa bí àwọn ọmọ wa ṣe àtàlà tó bí kan tó o sì gbà kọ́ máa lọ kọ́ máa ṣàṣòro kọ́ máa ṣàṣòro ẹ ẹbí tó ìwọ lọ ibi tó wù ọ́ ló ti lọ gba ẹ̀sìn rẹ̀ yẹn sọ́lọ́ bá wà lẹ́nu sọ́lọ́ ànábì wa kílẹ̀ àlùkò wa ọlọ́run wa sí a ó wá sàlàyé gbogbo nǹkan fún wa àbùdá níbi ìbáyé mo lọ ayé ó sàlàyé bó ti lọ ayé fún wa pátápátá ipe láàrin gbogbo ayé ìbáyé nìkan ó sì dá ìsìlámù sí i sọ kí ni wàá dáná kí ni kò ń lè dábàá náà sọ pé ẹ torí sukùl tí mo lọ nì ìwọ ọkùnrin ti ń di o torí sukùl tí ọmọ obìnrin lọ nì ló fi borí ẹ̀ torí àwùjọ tó wà ní iṣẹ́ mọ̀ ọjà lọ́wọ́ ọjà lọ́wọ́ ẹ̀ ń bọ́ wá wà lọ́jà ńkọ́ ẹ̀ lòfin ṣe tí ọ̀dà. àdébí bẹ́ẹ̀ ni òun nìkan ó sì dá ṣe ìsìláàmù láàrin búlọ́pọ̀ àwọn kèfèrí tí tí kèfèrí wọn tán jáwèé tán pátápátá ní kèfèrí ó sì dá sórí ilé sórí ilé túbọ̀ sí pé àwọn náà lè sórí ilé láàrin búlọ́pọ̀ àwọn olórí ibú fọ́nà táwọn padà kó ilé ọ̀rọ̀ lọ kí ló yá mọ̀ wípé àlẹ́bí ibrahim kan ní mùsùlùmí lórí ilẹ̀ ìlú àlẹ́bí nǹkan méjì ni nǹkan àkọ́kọ́ lọ ní ilẹ̀ ibrahim ọlọ́gẹ́gẹ́ ó kọlifáyé ó ní ilẹ̀ ibrahim ọlọ́ni ibrahim tẹ̀wọ̀n káàkùn mọ̀tà òun ọ̀kan gba yíyọ̀ ṣẹ́gbẹ́ wọn with allah is majority ibrahim nìkan ọlọ́wà ní ilẹ̀ ibrahim ibrahim tẹ̀wọ̀n yẹ káàkùn mọ̀tà ohun ọ̀kan gbogbo ayé ọ̀kan ẹ̀rí àkọ́lù ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tábọ̀ pé anábì ibrahim nìkan ní mùsùlùmí lórí ibẹ̀ nítorí wọn fẹ́ dùnú ọ̀nà tí wọ́n lè má dàbà rẹ̀ tí wọ́n bá mọ̀lẹ́kà wá mọ̀lẹ́kà tí ọlọ́run sì ń kẹ́ òjò ó ní ìlú ọlọ́run sì ń kẹ́ òjò sí ẹ̀rọ ọ̀dọ̀ pamọ́ ó ní sọ́lọ̀ lọ́rọ̀ ó ní dáadáa wà lóyún ẹ̀ṣẹ̀ ní ìlú níta ló fi ti wọ́n tọ́ jẹ́ ẹ̀dá àdúgbò ọ̀sà àdúgbò ó sì ọmọ akọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ àná mọ̀lẹ́kùnrin ó ti wá malakul mọ́t òun wá mo sọ pé kò sí ní dáadáa rẹ̀ malakul mọ́t lọ wá òun àlùwá àlùwá kan lè ìkọ́ǹdé àlùwá èyí mo wà ní ṣáájú kẹtí jẹ ọmọ lè jẹ ọmọ kọkọ dogbo ìyàwó dogbo ọmọ dọmọ kẹtí mo wà ní ṣáájú ó bá wọ èsì ẹ̀kọ́ àwọn ta lọ́wọ́ ó ní ẹ̀dá ọmọ náà ní o àánú rẹ ló ṣe ló láwọn òbí kì í ṣe wọn kọjá náà àánú ló ṣe àánú ló ṣe ọmọ akọ́jọ́ náà ju nígbà wa mú tí wọ́n fi kẹ́lẹ̀kẹ́lẹ̀kẹ́lẹ̀ sábẹ́ ìdùnnú wa ní ọlọ́ọ̀dún àtàwà àtàwà àdà àtàwà àdà sàmà ọlọ́wọ́ ìwọ́ ni kán ọ̀kan tuntun ní ọ̀kan tó sì máa sàmà èmi kan tuntun tí mo sàmà nílẹ̀ táwọn akẹ́kẹ́ bá rí mi pa ọ̀sẹ̀ tó sàmà nílẹ̀ ọlọ́ọ̀dún gbogbo ọ̀nà ọ̀tọ̀ abẹ́ yìí ṣe ìkànnì ẹ̀kọ́ ló pé dáadáa tẹ́ ìbámu kó o ìyẹn ti ọlọ́run wọlá pé mọ̀mọ́ tọ́jú ìdáná ọlọ́run wọlá pé mọ̀mọ́ sáré ọ̀rọ̀ akéwì ọlọ́run wọlá pé mo ṣe dáadáa sọ́kọ̀ mi ọlọ́run wọlá pé àwọn ọmọ òrukàn mọ̀mọ́ sáré wọn ọlọ́run wọlá pé mọ́ lágbára so àtẹ̀síyá látòlè àmọ́ ìṣọ́lẹ̀ àná ó wúlò fún yẹn níbi tí kálukú náà ò lè mọ tí ọmọ ṣe gbogbo ọlọ́ bí sàárè ni ọmọ sàdúrà ló ń tẹ̀lé ni kò sí irú ẹ tó lè wà ló sàárè kọ́lá tó bá lọ bí sàárè àmì tó bá lọ tó rọ̀ nǹkan dèdè níyọ́ àbí fàdébìtì ànẹ́bí kẹ̀kẹ́ sẹ̀ káwọn àwọn sọ́sọ́rí pé nígbàtà sọ bá nẹ́bí ta ní án jẹ́ sẹ́wù sẹ́wù tó jẹ́ pé ó lè rò pé èèyàn ta ló wọ́n nípa ìṣẹ́wù rẹ̀ pé ẹ̀yàn ọlọ́run ṣé bá lọ́n fún yà nẹ́bí mú gbogbo àwọn afáwa tábàdò pẹ̀lú ọlọ́run yẹn tó wáyé pé bá bí ìyá lọ́dọ̀ ọlọ́run kọ́ ẹ bá ń tọrọ fún ọgbọ́n lọ́wọ́ sàdọ̀ àwọn náà ni ọ̀dá wa lójú tọ́jà pé wọ́n ṣe kankan tó jẹ́ kàrámà lábàbí òpẹ́ni ọlọ́run ni wọ́n ṣe kó fẹsẹ̀ pẹ́lá yẹn ṣe kàrámà ni. sáwọn èèyàn bí dá so gbogbo àwọn nǹkan táńtà fi ń ṣe nìyá tàbí ṣe ya stíìkì pé ní èèyàn lè jà fáwọn kọ́ ni o. èmi tó jí báwọn ládò o níbi irun tí wọ́n bu kẹ̀kẹ́ lóògùn àbẹ́rẹ́ sọ èyàn fi ìtàn òkè ó wá dúró lórí ìdáhùn lórí òfurufú wáyé kẹkọọ ní ẹsọ kó ní tálí kó ní ilé ní o ó lè jẹbẹ ó lè mẹjẹbẹ kó lẹnu tẹ yóò tún mọ pé ẹni rẹ lẹnu yìí ni pé ẹni rẹ ò ní tà máa lo kàrà máa lo kúrò tílẹ̀ bá di sàtẹ̀yẹ́yẹ́ pé ha kò sí bá ṣẹlẹ̀ ṣe ha òní wọn máa gbé àwọn olóńdàkùn ṣe báyìí tẹ̀lé pé ẹni tí wọ́n pàtẹ tó bá tẹ́lẹ̀ tí pàtẹ kàrà náà ẹ bá pàdé ṣé ewu kékeré kan tọ́jú oríṣiríṣi ẹ̀gẹ́ náà máa dògbò kèé ṣe ṣéwù láíláí ẹ̀ẹ́dẹ́gbẹ́ lọ́wọ́ kan kọ́ pàtẹ orin tó lọ́n bá ṣe sí la kọ́ wa gbé sí ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ ní tí wọ́n jẹ́ pé ẹ bá pè wọ́n tẹ̀ wọ́n máa sùn. alikulamul aswad ọmọ kan bẹ ẹrú ẹrú nínú òlu wọn ẹnìkan máa ta ẹrú ń ṣòwò ẹrú ọmọ ẹ̀wá wà láwọn ẹrú ọmọ kékeré wà dúdú ni. òjò ọ̀wà ará òlu yẹn àwọn afá jáde wọn lọ ṣàdúrà wọn sì ń gbẹ kẹkẹ òjò ọ̀rọ̀ ọwọ́ adijọ́ kan ọdẹ kan òun máa dẹdẹ́ kí. Ọwa adénugbó ọwọ́ agbọnú ayò àpáta kan tó ní àyínú ọwọ́ wọbẹ̀ ló sì wọbẹ̀ báyìí ọwọ́ adó síbẹ̀ pé òun ọmọ sọ àwọn ẹran tí wọ́n máa kọjá kó máa pa nígbà tí ó bí ìṣẹ́jú mẹ́wàá ti tàwárọ́ tó ti sínú ìwà pátá yẹn ní bá gbọ́ ẹsẹ̀ tàbí nígbà tó ṣe ọmọ táwọn ẹ̀rú yìí ọ̀rọ̀ wọnú àpáta mi wọ́n wá ìwọ ọlọ́run bá mi gbogbo aráàlú yìí sì ń bẹ̀ ọ́ lórí òjò ìkókó wọn bàjẹ́ òsì fún ọ lójò mo fi bó o ṣe ṣe ní mo fi bẹ̀ ọ́ máa kó kalẹ̀ ní ìsìn tí ó ní ìgbà tí kalẹ̀ láti kó di òfin rẹ̀ sí rọ̀ ọ̀dọ̀ ẹ̀rọ máa ń wò báyìí pé hmm, ní ọmọ ilé nígbà ọlọ́lọ́mọ gbogbo tí kálukú ti ṣe pé lòdó fi lè rọ̀ tó ju ọ̀rọ̀ ó lọ àmọ́ òun sáré wù náà pé wá ìran ìran ìran ìkúkú sójú ó lóun sáré wù òun sáré wù subhanallah òun sáré wù ó lọ ẹ̀ láti forí kẹlẹ̀ lóòótọ́ bó ṣe forí kẹlẹ̀ báyìí ojú bẹ̀rẹ̀ mi ọwọ́ adúlọ́ pé òjò rọ̀ dáadáa tí gbogbo aráàlú ti bá dúpẹ́ òjò rọ̀ kankan ọdẹ inú wọn wò pé a irú ọdẹ eléyìí bọ́dọ̀ yẹn ti sí orílẹ̀ báyìí lòjò dá wọn ní ọlọ́wọ́ àwọn olùdúpẹ́ o olùdúpẹ́ o mẹ́tẹ̀ dọ́là mi lójú o mẹ́tẹ̀ dọ́là mi lójú o lọ́mọ ìbá jáde ọdẹ bá ní kí ní yọ̀dẹ̀ òun bá dé bẹ̀rẹ̀ sí i ìmọ̀dọ̀mẹ́lẹ́ ti wá ó ló ń bá tọ̀ ó ń bá àkítàfì àtàrí mo bá ń mo bá ń tọ́ pàṣẹ rẹ̀ mo bá rí pé ibi tí ọ̀pọ̀ inú lébi tẹ́tí ta ẹrú nù rí i òun náà bá wọ̀ pé ẹ lápò bàbá mo fẹ́ rẹ rú mi àwọn ibi tẹ́lá tẹ́ máa kọ́ jáde tí máa ń kọ́ àwọn ibi jáde ìrìnà èdè ìkọ́ ìrìnà èdè ìkọ́ ìrìnà ó bá ní ọ̀rọ̀ ẹrú ti tàn àwọn àá ó láti kú ó bá ní ọ̀rọ̀ ẹ̀ ọkọ̀ tó kọ lórí bú ọmọ ẹni ọ̀dọ́ ní ìlú ìjọba ní ṣe ṣe olórí ìbò ọmọ pátápátá àṣírà ni ó ní ẹ má sọ̀rọ̀ ìjáde ìjẹ́ rí sọ nígbà tó ń jáde lórí ẹgbẹ́ orí kẹrin tó dùn ọ́ ṣé lè yá àṣírà ó ní ọ ẹni mo fẹ́ rà pa ọ́ ó ní rárá orí ìfẹ́ wà lá ìfẹ́ tó yọ wà káà dá padà bẹ́ẹ̀ ṣe wo olórí ìbú ayé àtọ̀wọ̀ ọ̀hún ni ẹ̀rọ wò mo fẹ́ olórí ìbú ayé àtọ̀wọ̀ ọmọ náà sọ pé bàbá ẹ má rà ṣé ẹ bá ra olúwa yìí làbúrò àlọ́lá o alábàámọ̀ ìṣẹ́ni ní o ó tún bara rẹ̀ jẹ́ fún ẹ̀yìn apátó orí tó fi ṣiṣẹ́ gẹ́gẹ́ o náà mọ̀ fẹ́ ìkọ́tà ìmọ̀ o ní ní òun bá ra o òun bá mú délé lọ́wọ́ ní ẹ̀ ìlàbúrò àlẹ́ ra ọ ní ẹ̀rọ ọmọ ìlàbúrò àgbẹ̀ arúgbó yẹn rà mí o tún rà mú kọ́kọ̀ bíi tí ń ta àwọn ẹrú yìí lọ tẹ́lẹ̀ ní wọn kò fi dídí ìmọ̀ náà kò yí ẹsẹ̀ wípé ẹ̀mí mú padà wọn ọ̀dà ìbí bá tẹ̀ka ìtẹ̀ ìbọ̀ ìtẹ̀ wọn kó ìtẹ̀ wọn bẹ̀ ìdí mú padà wọn nígbà wọn adé wa ní sórí ibi tí mo fẹ́ dé o ní pé má ṣiṣẹ́ kankan fún mi o irú orí tó fi kalẹ̀ mọ́ náà nínú òwò àpáta tó òjò fi rọ̀ òjò tí gbogbo ayé ti ń béèrè tí ọ̀rọ̀ irú orí tó fi kalẹ̀ gẹ́gẹ́ kan máa bá fi kalẹ̀ mọ́ náà lórí ìní àtàwọn ọmọ mi. ọmọ wa ní aṣọ àfihàn sèrè ọlọ́run bí mo ṣe ní kó ọba sí rí ìtó ìnà sèrè lápò ìtọ́ wa ó ti dá sí ìmì fáwọn èèyàn ó ti ní wọ́n bàbá wọn jẹ́ nǹkan iṣẹ́ ìyàn tọ̀rọ̀ lójú mi sí ìjọ iṣẹ́ láì ti tọ̀rọ̀ lójú iṣẹ́ wọn bàjẹ́ nù ó ní láwọn onígbò àyà ti bá kan ṣe dàbà ayé ọ̀tẹ̀ lọ́rùn láti wà bẹ́ẹ̀ kọ́ lọ ìjọ náà lọ́wọ́ ṣé ẹnì kan àdúró pé kàrámà wà ẹ má bọ̀ ẹ má gbé kàrámà bọ̀ ẹ má pàdé ṣéwù ṣéwù ti wọ àdúrà ó ti jáde ó ti jáde ó ti wá kóró ní tẹlifíṣàn wọ́n tún lẹ pósítà ṣéwù ti jáde ẹ má gbáre lẹ́yìn náà ní tàtà débẹ̀ ha ah, wọ́n ti fọ́fún èyí láti ẹ̀kọ́ àríyá ló fọ́fún bẹ́ẹ̀ bá ti ẹ̀kọ́ àríyá àtàkùn àkàkà sí òde fọ́fún òru ọ̀pá òru ọ̀pá so ìyẹn ya gbọ́dọ̀ nítumọ̀ sí mùsùlùmí kọjá pé ní mùsùlùmí ọ̀wọ̀ kárò pé ibẹ̀ lọ́wọ́ ni ó kì ọlọ́wọ́ sàlàyé ibrahim ṣe lọ láàrin gbogbo ayé ibrahim nìkan jẹ́ mùsùlùmí gbogbo ayé jẹ́ fèrè ibrahim kú mẹ́ta ibrahim yẹ ohun ọ̀kan gbogbo ayé ọ̀kan ìyọ̀ngbó. ọlọ́run tó mú àpèjú èmi wà fún aláàbùkàrà ni ẹni tó yẹ pé singularly ní í ṣe nǹkan fọ́nà tọ́nà wá ní òun nìkan àrẹ́bí ìdílé ọlọ́ni wọ́n ti kò fi kíta bí ìdílé sà ọlọ́ni ẹ̀wọ̀ àrẹ́bí ìdílé sù kí ni ẹ̀wọ̀ ká lè sì di ọ̀dà bí yà ànábì ọlọ́run olódodo kì í parọ́ àwọn orientalist àwọn mustachiogood wọ́n wá mú ìtàkà wá àrẹ́bí ìdílé kì í ṣe bẹ́ẹ̀ torí bá àwọn àjùkọ àlẹ́ yìí dìrì sí ní sí díìpù ẹni tí èyí parọ́ olódodo tí ò ní kí ẹ̀ yí ọ̀rọ̀ rẹ̀ wò wọ́n wá ní àlẹ́ yìí dìrì njọ́ kan ọlọ́bọ̀ rẹ̀ rẹ̀ bàbá ọlọ́bọ̀ rẹ̀ rẹ̀ wọ́n wá jọ débì kan bàbá jọ débì kan ọ̀rẹ́ rẹ̀ wá ní tó débì wá ní ta ni wọ́n bọ̀ ọ̀rẹ́ rẹ̀ bá wọnú lé nǹkan kan sá sa ilẹ̀ ọ̀rẹ́ rẹ̀ wá gba ìdìbò bọ́ta ọ̀rẹ́ rẹ̀ bá lọ alẹ́ bìbí sọ̀rọ̀ àpò òní ojú kan náà ọlọ́ tó kan mẹ́ ọlọ́ méjì àkẹ́kẹ́ jẹ́ náà débi ojú ọ̀rọ̀ sí náà wà lábẹ́ ọlọ́run irọ́ nìyẹn ẹjọ́ ọlọ́sà á dúró lórí kan náà tani kí ló dé tó kó ọ̀rẹ́ mi ló ń dúró lé o ní àwọn ọ̀pọ̀ tó iṣẹ́ tọ́lọ́ wọn ara wọn ní ti ń jẹ so àwọn ìtàkà ń bẹ bẹ́ẹ̀ tó yẹ pé àwọn mustachirikul àwọn orientalist ni wọ́n kọ ìtàn yẹn pa ẹ̀sìn wọ́n fẹ́ fi bẹ̀sìn fún àwọn yìí wọ́n fẹ́ sọ̀rọ̀ èyí sọ́lá bá wá àbẹ́yẹn wo pé nǹkan inú tí àmì kò mí ni o ẹ lọ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe tájá àmàdí ṣe ẹ wo especially ìgbà tí ayé ti dáyé ní íńtánẹ́ẹ̀tì kọ̀ǹpútà kẹ̀kẹ́ yìí kò sí tó lè yí èdè padà sí tájá àmà tó bá kọ nǹkan lóyìnbó báyìí ó ti ní kò lè ṣe yọkàn yìí sí lágbára fún ọ ni torí pé ọlọ́run bá fẹ́ràn ara yìí tó bẹ́ẹ̀ gẹ́ ọmọ bíbí rẹ̀ kẹ́ńsó ta ọlọ́rẹ̀ ó ti wà lágbára báyìí tó sì mọ̀ pé lágbára ni ọkọ̀ yìí ṣé gbogbo àwọn nǹkan yìí mùsùlùmí ọ̀gbọ́n bàtà jẹ́ gbogbo àwọn nǹkan yìí wọ́n wá ní mùtáwọn kan wá wá kọ́fẹ́rẹ́nsì kan wá wá lọ́dọ̀ àwọn kèfèrí àwọn kèfèrí wá ní ṣé aláwọn mùsùlùmí ò ẹ̀ lè bẹ̀ sí wọn kó lọ́wọ́ pé kí wọ́n má sí wọn wọ́n lágídí mẹ́sìn wọn ìjẹ́ fún wọn lórí àwọn mùsùlùmí ò pé alágídí wọ́n ẹ̀ lè bẹ̀ sí wọn mákìrún mọ́ mùsùlùmí òní gbà especially à ájì kẹta ájì mùsùlùmí ọmọ lọ ájì nígbà pé kì í sẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ ká ájì kò fàájì ni ẹjọ́ ọ̀nà ló kí lọ lọ́kàdà mo ti wà ní mo ti rí nǹkan lọ́dún kan ó ti ṣe díẹ̀ ìlànà ọdún àwọn wà lé ilé o ẹni ní eré àkànbàlẹ̀ ìgbẹ́dà kọ́bẹ̀ ó sì gbé ipò bí àbáyé ó sì ètò ọmọ ó gbé ọwọ́ sọ́bà yòókù ẹ̀rọ yìí àwọn náà ń lọ alọ́kọ̀ mọ́kàtì ọlọ́ọ̀rì tó ní àwọn náà ń lọ alọ́kọ̀ mọ́kàtì àwọn olóṣèlú wọn náà mo dábọ̀ ọ̀rọ̀ náà ìyẹn fẹ́ lọ ìyẹn tó fẹ́ lọ parí rẹ̀ ìwé ó sì yọ̀dá wọn ní kẹ́kẹ́ kó lè rí ìbàjẹ́ o ṣùgbọ́n tàbí tó wáyé tó ní àwa ni kéèyàn kọ́ sọ ní tiwa kó fẹ́ máa bà kàn wáyé tá a sì lágbára láti mú ẹnu kárùn-ún ọlọ́run lágbára láti rún kò sí rún ó kúkú lọ tó ń bá àwọn ẹ̀rọ náà à ń lọ àlọ́ lọ́dún òjò ó sì fi gbòòwò lọ ṣé àpèjúwe yorùbá dé yóò sì sábà kánà ìdí. so wọ́n ní ẹ má wulẹ̀ gbìyànjú pé ẹ gba ẹ̀sìn lọ àwọn mùsùlùmí ẹ̀ lérí gbà kẹsàn pé kí mùsùlùmá kí wọn làbàdà là ń palẹ̀ mọ́ ìsìnkú tó forty days mọ́ kẹsàn pé kí mùsùlùmá bá wẹ̀ ẹ̀ lérí sí i kẹsàn pé kí mùsùlùmá lọ́mọ́ta ẹ̀ lérí sí i kẹ́ni kí mùsùlùmá fi wọn ẹ̀rí rí ṣe wọ́n ní ṣùgbọ́n bóò la fẹ́ ṣe táàkì rí wọn yí lágbo dàná wọ́n á ní ohun tí ẹ ṣe ni pé ẹ pa ẹ̀sìn yẹn dà mọ́ wọn lọ́wọ́ ẹ mú góòlù ìdínà ẹ sọ́ di fẹ́ẹ̀kì mọ́ wọn lọ́wọ́ wọ́n á ní owó ṣèṣe wọ́n ní nǹkan tó jẹ́ pàápàá ẹ̀sìn ẹ̀yí wọ́n àmọ́ ṣe nǹkan míì wọ́n àmọ́ rò pẹ́sí làwọn ṣe ibi tí wọ́n ti wá pàṣẹ o wàlá àwọn kẹfìrí pàṣẹ bẹ́ẹ̀ ni wọ́n yí nǹkan padà ní ìsìn ní àwọn ọmọ ìgbésẹ̀ lòún ṣe tí ẹ ti sẹ́sìn wọ́n wá pàṣẹ wọ́n ní íńtẹ́rẹ́sẹ̀ lòún ẹ ṣà ẹ ẹ ẹ adìsílù fíìkùlù bìhìn ṣàkà ẹ fi iyèméjì sínú ọkàn wọn níbi ẹ̀sìn ẹ jẹ́ wọ́n jẹ́ mùsùlùmí àwọn káwọn gbọ́dọ̀ sọ pé ẹ dákẹ́ ọlọ́dọ̀ mẹ́tí ọ̀là tí mùsùlùmí bá ti yẹ jẹ́ mùsùlùmí pé ẹ wo ọlọ́dọ̀ mẹ́tí ọ̀là torí mórí nǹkan kan tó yà lẹ́nu lọ́dọ̀ kedere ẹ wá òwe yìí wá o àwọn sọ bẹ́ẹ̀ ni o àwọn ẹlẹ́sìn ní ju àrẹ ọlọ́dọ̀ mẹ́tí ọ̀là tó sì yẹ gbọ́rọ̀ lọ tún ẹ̀wẹ̀ àwọn ẹlẹ́sìn kejì wa kò sẹ́ńtì kejì fún Islam tọ́ba ti sọ pé àwọn ẹlẹ́sìn kejì wa wà láì wọ́n ti pé kùránì nírọ́ yes torí pé ọlọ́run sọ pé in the ilẹ̀ of islam in the ìrìntẹ́mi ọlọ́run ọba recognize gẹ́gẹ́ bí ẹ̀sìn islam ni a jẹ̀mọ́ ìntí ayébílẹ̀ sọ pé a recognize ẹ̀ tí institution fi sọ pé a recognize ẹ̀ you are not a bona fide student of this institution tẹ́gbà jù fàtí pé ó lọ skul àárín tó kọ̀wé lọ ìyẹ̀kẹ̀ mọ́lẹ̀ ní àwọn ẹ̀kọ́ ẹ̀sẹ̀ kò wà registered ilé yẹn fi lè sọ bẹ́ẹ̀ ọlọ́run gẹ́gẹ́ wá sọ pé tí ó wà registered lọ́dọ̀ tèmi ò lẹ́sìn tí màá dẹ́gbà ìsìláàmù sọ ìwọ tó ń sọ pé ẹlẹ́sìn kejì tí mùsùlùmí bá ti lè jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ pé àwọn ẹlẹ́sìn kejì wà tí mùsùlùmí bá ti lè jẹ́ mùsùlùmí pé ẹ wo kò sí àlá ìwọlé ìgbẹ̀rẹ̀ náà lájọ́ sí kọlọ̀ tún wẹ̀wẹ̀ torí inú tí wọ́n ṣe ní mùtámọ̀lù yẹn ní kọ́ńpẹ́rẹ́sì yẹn tí wọ́n lè pass òun náà nìyẹn tí wọ́n ṣe ní mùtámọ̀lù yẹn pé àwọn ọkàn pa ìsìn ìdààmú wọn lọ́wọ́ wọ́n máa ṣe nǹkan wọ́n rò pé ẹ̀sìn náà ni kódà táwọn ẹni tó sọ ọmọ pé bẹ́ẹ̀ kó wọ́n sọ pé wàhálà ti ń ti pọ̀ jù kí náà ṣe bẹ́ẹ̀ wọ́n yìí padà wọ́n lọ wákà lóòótọ́ wọ́n lọ ájì lọ sáájì lóòótọ́ ṣùgbọ́n wọ́n láti sí mọ̀jìnà báyìí ilé akíìmù ọkọ̀ gbà lọ ẹ̀tọ́ mi yìí sí ju mọ̀jìnà àti àwọn akíìmù náà pè láti má yẹn fún sí olómi yìí sí jù táwọn mùsùlùmí ti wá lá àwọn ilé ogun mùsùlùmí ilẹ̀ Yorùbá especially wọ́n láǹdì mọ̀jìnà báyìí tí a bá sọ bá jù wọ́n lẹ̀ báyìí yóò tẹ́lẹ̀ àbá ilé akíìmù yá fún òtìsẹ́yìn wọ́n dà ẹ̀sìn mọ́ ọlọ́dẹ ní ilé ẹ̀ sọ pé kí mùsùlùmí gbà wẹ̀ ṣùgbọ́n ẹ lọ kúrò ní níparí àwẹ̀ kó tó ní báwọn ọ̀tàn ni ẹ ti máa kéde pé kọ́ wá gbórin kọ́ wá ṣe patí òun nìkan one thousand gbogbo ẹbí rẹ̀ one five ìyẹn chief ìyàwó àtìlẹ̀ àtọ́nà one five lẹ́nà tó kó eléré níjọ́ túnú ilé ìtúnú ẹni tí ọba ṣe yọ wá jọ òde lójú wọn so wọ́n ti da ẹ̀sìn yẹn rú mọ́kàlùkù lọ́wọ́ kèé sẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ ń ṣe tó fẹ́ sí ni wọ́n ti dẹ̀sìn mọ́ ẹ̀ lọ wọ́n wọ́n dẹ̀sìn mọ́ ẹ̀ lọ́wọ́ lèèyàn wà ní káàbà níbi tó ti bẹ́ẹ̀ ti tàwa fún yín tó yẹ pé láti tọ́tọ́lọ́ wọn bá ti dá ayé tó ti ní káyé ọmọ ìjà ìtọ́lọ́ ti gbé káàbà lẹ̀ káàbà ni àkọ́kọ́ pé wọ́n gbélé kalẹ̀ báyìí láyé lórílẹ̀ yìí sẹ́ńtà ayé lọ́lọ́run sì gbé sí o kàábà ló wà láàrin gbogbo ayé lẹ́yìn òní kọjá lórí ẹ̀ ẹ̀yìn òní fún kọjá lórí ẹ̀ torí pé abọ́ àti ìdérí ni kàábà tẹ̀ wò lájọ́ lọ́n ti wá dá ayé tó ti gbé kàábà kalẹ̀ lọ́nà ti ní káwọn seventy thousand màlẹ́ríkà kí wọ́n máa yí ko kàábà yẹn seventy thousand lójoojúmọ́ àwọn kan ò sí wàhálà méjì rí ẹnìkan ìkànnì wọn sẹ́ẹ̀tì kankan ò sí wàhálà méjì káyọ̀ òfin jáde mọ́ seventy thousand seventy thousand sàmúlò àlùfà seventy thousand màláìka wọ́n yípo màláìka yípo kàbà lójúmọ́ lájọ tó ayé ti ń dáyé ni o àmàgbà náà o torí gbogbo two thousand tá a sí two thousand and nineteen tá a sí kì í ṣe báyìí wá bẹ̀rẹ̀ lọ fourteen fourteen fourteen thirty nine fourteen fifty tá a sí kì í ṣe báyìí bẹ̀rẹ̀ lọ ìgbà wọn bẹ̀rẹ̀ sí mọ́ kàákà nìyẹn o lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́ ti wá gbé ayé kalẹ̀ báyìí tó ti gbé kábà kalẹ̀ tọ́lọ́ ti fi seventy thousand ẹ̀lẹ́kà ọmọ ìyípo kábà fún ọmọ ìyípo kábà fún ọmọ ìyípo kábà sẹ́ẹ̀tì kan tó bá ti yípo rẹ̀ báyìí wọn àwa mọ́ wọn ò sì lè wá mọ́ táyé òfin jáyé wa irú ilé òun lèyẹ wá lọ tí ìwà tó kọ́ ti dẹ̀sùn máa lọ́wọ́ tí ìwà òun pẹ̀sì lòun ṣe àlájì kan wọ́n ti lọ kábà kiri kan kan kalata kan pọsi la kaba iru kaba le yọ ade le yọ ade kaba ni a fọ kaba ba yi ya ara ni o do dira esiko ba yi pẹhẹ pẹhẹ pẹhẹ yọ ka sẹ diẹ mi ala ti di ka ọlọ kí ló sì lọ ṣe ọlọ ṣẹṣin ṣe é bá ti sọ nìkan mi máa lọ lábàtà wọn ti dáyé wọn dá màláìka kan ẹ̀yin ẹgbẹ́ wọn sókè ẹ ní gbé lọ lọta yóò fi dáyé mọ ẹ̀yin ẹrù kù ẹ̀yin kẹ sùjádà ẹ̀yin kẹ kàmọ́ sọ pé ọlọ́run o iṣẹ́ ọlọ́run ọlọ́run yẹn sábà mọ̀láka gẹ̀ àwọn mọ̀láka kan bẹ tó yẹ pé owó òsínbì kankan ju tọ́lọ́ ní kó máa ṣe pé ọlọ́run gbogbo òbí tí bá tọ́jú ọmọ rẹ̀ torí tiẹ̀ mọ́jọ sófò mo ò ní bí nǹkan kan ní ìtayọ̀ òbí jẹ irun àmọ́ ẹ̀ kàkà ń bẹ ọlọ́run gbogbo ọkọ tí bá ń tọ́jú ìyàwó rẹ̀ mọ́jọ kíyàwó jẹ ìlàwó máa rú àmọ́ ẹ̀ kàkà ń bẹ ọlọ́run gbogbo obìnrin tí bá ń gbọ́ tọkọ rẹ̀ báyìí ọba ṣe fún ibi tí àti ìyá ti ń jẹ́ ibi títí mọ̀ dènà kò ṣe tírèsì wàláì ẹgbẹ́ wọn sọ̀rọ̀ yẹn ẹlòmíì ń bẹ oníkú tó bá táwọn sọ òbújú tí ò ní túmọ̀ ibo ni wàhálà ti wá bọ́ọ̀lù tírèsì ṣebí tí wáyà kan tí ilé ìdúródé tí àtẹ̀yìn náà wà wọ́n pè báyà wáyà kan ló ṣe wá ẹ̀rẹ̀ ti tírèsì ẹ̀ wọ́n tírèsì ẹ̀ lórí àìgbà fún ọ̀la tírèsì ẹ̀ níbi tí fọ́ọ̀tì wà sí ọ̀rẹ́ ṣe ti yóò ṣe kú ṣe sẹ́ni táwọn mọ̀lẹ́ká wọ́n lè pè tẹ́ wá ń ṣe òògùn àmúlẹ̀ fúláyé yáà mú nígbà tó lọ́wọ́ bá sọ yí pé wọn àdébì sọ fún ọ̀hún tọkùnrin bá ti lè pè ìyàwó rẹ̀ báyìí pé máa bọ̀ ìyàwó tó ní ìbì lórí máa bọ̀ lórí bẹ́ẹ̀dì tó bá fi sọ pé ìyìn ṣe tí ìyàwó fi mọ́ta àwọn ẹ̀kọ́ wọn ṣe pèlè iye mélòó la mọ yóò kàmọ̀ lẹ́ka sí báyìí. àwọn ẹ̀ka tó wẹ̀ jẹ́ tó wẹ̀ mú tó wẹ̀ sọ tó wẹ̀ bẹ́yàwó tó wẹ̀ lọ́kọ tó wẹ̀ ti kankan ju tọ́lọ́ bá lọ́wọ́ máa ṣe lọ. káwọn èèyàn wáyé wọ́n mọ̀ ẹ̀rẹ́ pẹ̀ tẹ́ẹ̀ bá ti bá kàdé ní ìsìn tó bá olùdókòlè ni kí lọ wá rò pẹ̀lú èpè mẹ̀lẹ́ kàtà pé àwọn òkú rẹ̀ kú òun náà lọ́gbà kẹ̀kẹ́ mo ní wá ní ọ̀gbìn àti amẹ́kọ́ náà sọ pé ayé ọ̀dà ayé máa wọlé máa bọ̀ wá tẹ̀sán gbogbo tẹ̀ sí o amẹ́ríkà wọ́n sọ pé ayọ̀ ọlọ́run bá má àbádá kà á kọ́ ìbàdàn tì àsìn ọ̀tọ̀ àti ìsìn ọ̀tọ̀ ìdí ìlú ọ̀rẹ́ta àti ìrì ọ̀sìn tó láìjọ bẹ́ẹ̀ ti káwọ́ kéde àkàwọ́ náà àti ìrì ìsìn tó irú àwọn ènìyàn wọn lónìí àwọn ẹ̀ka kan tó tọ́ pé yẹsẹ̀kìrú lè ní ìlànà ilẹ̀ yàtùbù nígbà wọn máa ṣe ni pé gbogbo ẹ tó bá ti repent tó ń kùn bí ẹsẹ̀ báyìí àwọn ẹ̀ka kan bẹ ní ìcháàjì pé wọ́n máa sọ pé ọlọ́run dà kò sànú rẹ̀ wọ́n máa sọ ní síìtì fún lọ́dọ̀ lọ. àwọn ẹ̀ka kan tó tọ́ pé gbogbo ní wọ́n bá ti tó ń lọ́rọ̀ náà ní ẹ̀ ń gbọ́ wọ́n sọ̀kalẹ̀ wọ́n wà yípo wọn wọ́n wà máa da ìkẹ́bò wọn wọ́n máa dà kẹ́bò wọn ẹ̀wọ́n tọ́wá sì pé lélétélé bẹ̀rẹ̀ eré láti aago mọ́kànlá alẹ́ tọ́wá di aago mẹ́rin àbọ̀ sí márùn tẹ́lẹ̀ bá pa lọ́rùn ọ̀ níjọ́ lọ lọ́rùn níjọ́ lọ lọ́rùn ṣùgbọ́n ẹgbẹ́ pé wà sí ìdí táyọ̀ wà sí wákàtí méjì ìdí táwọn o ṣùgbọ́n lè jókòó táwọn bá pé olóṣèlú dàgbà apàlẹ̀ ẹ̀ níìsín ẹgbẹ́ yẹn lọ gbóṣe tí odò ẹja tètè débẹ̀ ọkọ̀ bá wọn bẹ̀rẹ̀ dáa o ọmọ inú wọn ní o kò sí ìrẹ́lẹ̀ tó pé wọ́n gbà kó lè ṣe ìkẹ́kẹ́ fáwọn yàtọ̀ sí tọ́lọ̀ wọn bá ti yàtọ̀ sí tọ́lọ̀ bá ti fún so gbogbo àwọn nǹkan yìí àlejò wa kíyà lọ́fà sọ́lọ́lá ọ̀sọ́lá àlejò wa ẹ lọ kíyèsí dáadáa o wọn ò ní bá yín jagun pé kí wọ́n gba ẹ̀sìn kúrò lọ yín gẹ́gẹ́ direct wọ́n ti gbà pé kò yí sí ẹni tọ́lọ̀ bá ti sàánú pẹ̀lú bá kírun kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀sán gbọ́mọ́tò náà ọ̀dọ́ bẹ́ẹ̀ ni bàtà ń lọ wọ́n lè wọ́n lè lọ́wọ́ lọ́wọ́ kí o sì fi sàré ọmọ ní ẹni tó àkọ́ fi sàré ṣe é táwọn ẹbí náà wọ̀ ní ká lọ kí o fi sàré bá wọ̀ sẹ́gbẹ́ ti dàrú tẹ́gbẹ́ tẹ́gbẹ́ tàbá yẹ ẹ́ ignorance of the highest order lára àwọn mùsùlùmí Nàìjíríà ẹlòmíì lè mú ìgbòho lálọ́ lọ́wọ́ yìí tàbá kásìlì la sẹ́yìn wọ́n mọ̀ fún ẹlòmíì ní àbá tá wọ́n mọ̀ fún lọ́pàá kọ́ọ̀tì lọ́sà débi òkúta dúró ẹni lọ́kà ọ̀kà ìtàlẹ́ náà lọ́la yọ̀ọ̀kà sọ akásì fún ẹnu ihò ni yọ̀ọ̀kà máa kó wọn. mo sọ wà ní ìfọ̀ ni yà á mú tó àti tá mo kọ́ akásì yìí náà yà á máa dúró ní òkúta dúró tó jẹ́ pé tọ́ta wà tọ́ta wà tọ́ta wà tọ́ta tó dé ní òkúta lù ó ní wàlàkọ̀dà àwọn àlìntù ànàkà hajà mọ́ mọ́ òkúta ní ọ̀rọ̀ látàwọn wà látàdúrù ó lè fara ní ní òsì lè kẹ́mi lọ́dà á ní ìrà àìkú rọ̀ṣúlà láì kọ́pà lákàmọ́ kọ̀ọ̀bá ní tuka tí ẹ bá ti pẹ́ mọ́ni kánẹ́bí kí ìṣẹ̀lẹ̀ mo fẹ́ kí ìṣẹ̀lẹ̀ mo tẹ̀lé àdébí ìwọ ọmọ ẹ̀ ṣé lóòrè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló jẹ́ náà tó bá débi òkúta máa sọ orí mọ́ ó lè lọ kókó ẹ wà á mú àwọn fún ẹlòmíì ló dá bú wọn ha ìjọba gba àwọn òkèèrè dá yóò pa àwọn lọ́ọ̀yì èmi ò tí ì ṣáájú o rí o àmọ́ ṣe wúmúra àwọn ẹ̀ma sẹ́bẹ̀ wà lọ́ọ̀yì tí wọ́n bá àwọn ọkọ̀ dá àti ọba gba àwọn ẹni tó sẹ́bẹ̀ ń di òkúta wọn kò ní dá ẹni tó fún olórí àwọn èèyàn ló fly kò ní dá bàbá yìí lónìí ìjọba gbára fún tó bá ti á débẹ̀ ẹni náà débẹ̀ ẹ má nàbí wà láì àwọn yorùbá mẹsẹ ẹ má nàbí ẹ má nàbí. làwọn èèyàn náà máa kó ẹsẹ̀ fún gbọ̀ngàn torí pé irun ti bẹ́ẹ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀ wọ́n bẹ́ẹ̀ dáhùn náà débẹ̀ ẹ wọ nǹkan lé ìtọ́jà yìí pé bọ́lọ̀ wọn bá ṣe sọ fún àmì pé tí n bá sọ pé ọya ìgbéra ní ìsìn ẹ máa lọ sí olówó tí fowó sàánú mẹ́wò láti bì tẹ́yìn bá ti padà ara mọ́bà ìpè bisimilá ọlọ́run àwọn àmì olówó ti fowó sànú tí ọba ti ráyè jáde nínú mọ́ṣáláṣí tó bá fi kú ládá tó wọn kò lè kó ti dé rẹ̀ ní bọ́lá ti sànú wa tó tẹ́yìn bá wá gbéra pé ọlọ́run àwọn àlọ́ rẹ̀ tó wá fẹ́ débi olówó ti fowó sànú bá òfé ẹ̀rọ lọ́mọ kí la fẹ́ lọ rí bẹ̀gẹ̀ tó bá kú kò dé bẹ̀ lọ́lọ́lọ́ so kí wàá ní mùsùlùmí pa ara rẹ̀ sí tó tó bá wọn nígbà tó wá tó ní wá ti ṣàlàyé bí òun ṣe fẹ́ lọ́dọ̀ wa lánàbí sọ pé ẹ ẹ gbọ́dọ̀ kírun níbi tí sàárè lọ́wọ́ ìlànà àdébí sọ pé ẹ rí fẹ́ ṣe mẹ́fìlà lé ẹ má sọ lé yín di bẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ àdébí sọ bẹ́ẹ̀ ẹ wá òun ẹsẹ̀ lórí ẹ̀kọ́ ló máa lọ ibi sàárè wọn àní ọ̀yà akọ ọlọ́ọ̀dì sàárè ṣe é ṣe é kú wa ṣe é kú yín tí ọ̀bẹ̀rẹ̀ kú tó yẹ pé ìdúró dé so gbogbo àwọn nǹkan yìí wọ́n ní ilé ilé ṣe fáwọn mùsùlùmí ni pé ẹ̀jẹ̀ sì mọ́ ọ lọ́wọ́ ẹ̀ gbà wọ́n direct ṣùgbọ́n ẹ̀dá mọ́ ọ lọ́wọ́ wọ́n máa lò báwọn ń sẹ̀sìn tó jẹ́ pé wọn ò ṣe mọ́ tàbá abẹ́sẹ̀ lọ́tọ̀ kọ́ nílò tàbá ilẹ̀ pósítà tọ́wọ́ kan ní ìsìn àwọn alága wọ́n sanwó àti kọ́kọ́ fẹsẹ̀ rájọ́ná nílò àlátọ̀ kọ́ nílò tẹ́wọ́n ní bọ́lá ẹ̀lọ́ àánú àìsùn àìsùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀yẹ wà láyà lẹ́bi ní bóbìnrin bá ṣe ń jìnà bóbìnrin bá ṣe ń jìnà sí yàrá àkọ́kọ́ rẹ sí báyìí yàrá tó wà àkọ́kọ́ rẹ fún sàṣekọ̀ tọ́jọ́kọ̀ àlàyé bóbìnrin bá ṣe ń jìnà sí yàrá òsì báyìí nìkẹ́ ọlọ́run ọba rẹ fèèdì sí ní jìnà sí. ṣebí wọ́n ti fi akọ́tọ̀ ní àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ àìsùn níbo lápàdà network failure ẹ̀wọ̀n bí wàhálà ti pọ̀ fún un sọ̀rọ̀ tá a bá wà ní ìkànsì lápẹjúwe tá a mú fóònù báyìí tí a sáfìsì bíi máa ń tèèdì ó máa ṣe kíni àgbà tá a bá mú fóònù báyìí ẹ̀lò àfàmùsí gbọ́ dáadáa sọ̀rọ̀ tá a bá ti kú ọ̀nà gẹ̀gẹ̀ bí tí nẹ́tíwọ̀kì máa ń wà yẹn kíní yẹn ó máa ṣe kíni àmì ìbẹ́lẹ́dá ó rédíò ṣé ń tilẹ̀ mọ̀ pẹ́ ó lè bá ṣe jìnà sí yàrá tọ́kọ rẹ̀ fi sí ibi táwọn òfin ti lè gbà dùtẹ̀ yẹ́nyẹ́ wà láì yàrá tọ́kọ rẹ̀ fi sí wàláì ọlọ́run ní látàbàrà تبرج الجاهلية الأولى آه. لا إله إلا الله wàlá àwọn àbúrò àwọn olè tó àwọn látàbàrù náà jìnnà látàbàrù náà jìnnà tàbàrù jẹun já ilé ìjà ti kúùlà ni àá ẹ̀yin obìnrin tí bẹ́ẹ̀ yìí sì ti gbọ́n ẹ má jáde irú jáde àwọn aláìmọ̀kan obìnrin tàná mo sọ àga fún wa ní màlété mọ̀lẹ́síláàsì tàbí wẹ́ẹ̀dì màlété àwọn ọ̀jọ̀gbọ́n wà bẹ́ẹ̀ àwọn tí wọ́n kẹ́ra wọ́n lọ fún àwọn ọ̀mọ̀wé kẹ̀kẹ́ gbogbo wà bẹ́ẹ̀ mo wá sọ fún wa pé láyé láyé tá a wà nù rẹ̀ ń kọ́ lóbìnrin ó ti líìdì níbi ìgbà tí wọ́n sì ṣàṣeyọrí bẹ̀. ètò ọ̀rọ̀ ni law of nature kò ṣe change nature nature ṣe change mo wá ní ọ̀dà ẹjẹ́ kí n kí n kà fún lẹ́rìí sẹ́yìn ẹ̀rí méjì ni mo wà tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ dàlílù lẹ́kìlì àti dàlílù akílì ẹ̀rí ọlọ́run yà lẹ́bí wí àti ẹ̀rí àgbáyò kí ni làákà ìgbẹ́gbẹ́ common sense mo wá ní ọ̀yà ẹ̀já sọ ọlọ́run dá obìnrin wá complete nǹkan ni kìí ṣe bọ́lọ̀ ń ṣe obìnrin ní odi tó lè dájú parasite ṣé bẹ́ẹ̀ àwọn akáṣá agricultural science àmọ́ parasite it has no tap root àfọmọ́ thank you àfọ̀mọ́ àfọ̀mọ́ ò ní dájú kò ní dájú tí ó fi tí ó kì bọ̀lẹ̀ tí omi ṣùgbọ́n yóò lọ fọ̀mọ́ igi mi yóò lè máa sẹ̀mí látara ẹ bó lọ sí fún mi nu omi tó lọ fẹ́ dájú pé igi lọ yóò wò ni máa mú ẹ̀rí tó lè bá làkàyè wọn wá fún wọn torí pé ọ̀mọ̀wé ni wọ́n máa ń ọya ẹjẹ́ àwọn gbogbo tọkùnrin jẹ́ àti tóbìnrin jẹ́ ẹ wá jẹ́ àwọn yòó síra wọn ẹjẹ́ akọ́lọ́ bíi jẹ́ńdà ọkùnrin jẹ́ male obìnrin jẹ́ female tẹ́bá yọ male bò ní female sí èkú wúlò ọkùnrin jẹ́ man obìnrin jẹ́ woman ẹyọ man bò ní woman sí èkú wúlò ọkùnrin jẹ́ mr obìnrin jẹ́ mrs ẹyọ mr bò ní mrs sí èkú wúlò kò lè wúlò.

ẹ̀rọ ọdún gbogbo ìgbà yẹn ọlọ́run ìjọ lè láyé gbogbo ẹni tó bá bá láyé kẹsẹ̀ sùúrù ìṣàlànà kẹfà dà ẹ bá tẹ̀lé ayé wọn láyé azeem ètò ọlọ́run lórí àwọn ẹ̀dá kò sẹ́ni lórí ìbàdàn bọ́lá wà lè sọ̀rọ̀ ètò ọlọ́run lórí wọn. so wọ́n ti tẹ̀sí ní mọ́tàdúgbò àkàdúgbò èdè fúra o òun láfà tó jẹ́ pé ẹ wọ́n gba àwọn ọmọbìnrin wa lọ ìjà mọ́ pépèpè báyìí tẹ́ bá kà sọ mọ́ yí pé mùsùlùmí náà kọ́ yìí wákà yìí padà máa lọ́ni wákà sọ di ìjábọ̀ ní sáì jáńpé báyìí mùsùlùmí wá di láyé lónìí mùsùlùmí wá di sẹ́wọ̀n àtìrà yìí tẹ́lá lọ wo kálukú bí ẹ̀sìn tí kálukú ń ṣe tẹ́lá wá bí léèrè pé ṣé bọ́lá ń ṣe fáwọn ẹbí lónìí sẹ́wọ̀n àtìrà yìí ṣùgbọ́n kò lè sọ sẹ́wọ̀n àtìrà yìí bí skọ́ọ̀sì jáàbù rẹ̀ two hundred wọ́n ní wọ́n ní ìdìbò ìdáwọlé ọgbà wa lè ti ṣe yunifásitì ọgbà sẹ́wọ̀n àdúrà ibi tó létí náà ló ń pẹ́ ẹ̀ka wọlé. ẹ wà wọn oníbò síra wọn ẹgbẹ́ tẹ́bí gbéra wọn ẹnìkan fi tàti kíníkan gbéra wọn ẹnìkan fi fìtì kíníkan gbéra wọn tàbí sẹ́wọ̀n àdúrà yìí ẹjẹ́ àtúndì wọ́n ní ẹ̀ẹ́dúndì mọ́ èyí tó ti sọ́wájú yìí ẹ̀kọ́ lórí bí wọ́n ṣe fẹ́ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run lòbóòrùn náà ìgbò òbóòrùn ọ̀nà fún ọlọ́run fún gbogbo ọ̀nà transparent lábẹ́ gbogbo tó lò sábẹ́ rẹ̀ ní gbogbo èèyàn wè àtẹ́lẹsẹ̀ rẹ ni wọ́n ń rìn lórí ìlú òde dáàbò ìwọ̀ ni ẹgbọ́ ni èsì dandan kéèyàn gbọ́ káwọ́ sọ ní dandan wọn lọ́ọ̀yà sí ìgbà tí mo ń sáàpù ìyá wa dáadáa kan ló máa ti dára fún yàwó àwa wọn á sọ ó wá yọ ọmọbìnrin kan ní airport ọmọbìnrin yẹn lo gloves ó lo ìborùn ó wọ socks ó wá ní ah akata kìtì lélẹ̀ yìí o kò sáàgbọ́ àsìjọ jókòó máa ní màmá kí sàkàtà kìtì o bọ́lọ̀ ṣe ni kó múra ló múra mọ̀ pé àdúrà yín ló sì gbà o ẹ̀yin bàbá yẹn ìyá ilẹ̀ máa ti sọ tipẹ́tipẹ́ pé kọ́nà ọmọdé bíi àsìkò nílẹ̀ kọ́nà ọ̀pá náà rẹ̀ bọ́lẹ̀ kọ́nà ọgbẹ́ súnà rẹ̀ bíi àwọn òtí ìlọrin pé tá a fi mọ pé kankan jẹ́ súnà rẹ̀ bíi iná àjẹbọ bídíà ọlọ́run ti wá gbà ìyá òwe borí ọmọdé lẹ́yà bàbá ní fárùgbà ọmọdé rúgbà ẹ̀ẹ̀tún ẹ̀ẹ̀tún wá píṣẹ́ǹtì ọlọ́run inú ilé bàbá tí ìlú àwọn ọba àwọn ilé ìwọ̀n dànù ti jẹ́lẹ̀ mùsùlùmí ọmọdé ọmọ kùrán ní gbogbo nǹkan níbẹ̀ lórí ẹ̀ ọmọdé ọmọ ogun ikọ̀ púpọ̀ ọmọdé òde káyà kùrán ọmọdé ọmọ sọ́ọ̀tì ìbákọ́lá tábìlì nínú ilé bí tẹ́lá ti ń kà àjẹ́ ní òníwọ̀ bẹ̀ àbẹ́ òní gbogbo bá ní ìdíje sọ fún wa ni pé àtẹnu burú gan o yàtà àgbàlù wọn lè yí padà ní anything wọn lè wọnú ara èèyàn so ah, ìyá yìí ọ̀pẹ akàtúrọ̀ wọn kan ní òun wà nígbà tó tẹ̀ wá dára ìyá ni a ah, lórí ikú délé mi ah, ẹ̀yin náà lẹ́yìn náà wọ̀ wọ́n á ní ìyá yìí náà sì lè lo gloves èmi sì mọ̀ ní tá à ń lọ mo sì mọ̀ àsìkò tá a òtútù yìí àti lọ amẹ́ríkà mi inú mi wá ló ní ìyá yín láti lè lo blọọbẹ ó ní ọ̀ọ́ ah, ah, ó ní mùsùlùmí lè lò ṣùgbọ́n mi lè lò sẹ́ẹ̀rí bí a ṣe dé tó kú a táńláńdì báyìí táńláńdì báyìí wọ́n kàn ní hmm. wọ́n kàn pé blọọfù yà lọ́ọ̀nù àti sọ́ọ̀sì tó kì í wọ́n wá ń kìlọ̀ kálù pé òtútù ti ń bẹ ní amẹ́ríkà lọ lásìkò yìí ọ̀ọ́dọ̀ ni o mọ̀ bá wò yàrá yìí ẹ̀rọ ìfẹ́ mi ní máa ń bò ẹjẹ́ méjì òní ìgbà tó jẹ́ pé títú láti bá délé òtò òsìn tọ́lọ̀ ìyàwó ń bò mo ní máa ń lò ẹ̀wọ̀n sọ́ọ̀sì fún òtútù mo ní ẹ̀sì torí òtútù ẹ̀sì lè wọ̀ ẹ̀sì lè torí ọlọ́run ẹjẹ́ ẹ̀rọ ẹ̀pẹ̀ ọtí tó mú mọ́ òòrùn ó mọ́ ni oògùn tó lò mọ́ wọ́n ti kíni ní àti bẹ́ẹ̀ bàjẹ́ wọ́n ti sọ fọ́ bá àrẹ́jọ́ náà tọ́wọ́ tó mú nǹkan dúdú kan tẹ́ẹ̀ tó fi sí inú yìí wọ́n ọ̀pẹ tì í rẹ́ àwa náà tẹ̀ ṣe mọ́ ó ṣe mọ́ nígbà tó ní yìí you quit the state when the ovation is loudest ìgbà táwọn kò gbọ́dọ̀ ní ìsìn ìgbà táwọn hot ni wọ́n láì ìgbà táwọn hot táwọn hot gidi láfọ̀ ògbúlẹ̀ pé kò sí ìkàkàlẹ́ yọ ọlọ́run tó ní wọ́n náà fi yẹ kó o tẹ́lẹ̀ lónìí gbogbo ẹ̀kú kọ́lọ́ kúrò àná tàbí kókó wa kó pé áńkúlà ẹ̀rọ alùpàdé tó kéré rè ní tẹ̀lé ọ̀nà ìrọ̀lẹ́ àpapọ̀ pẹ̀lú ẹ̀kẹ́ tí ó ṣe imagination ní pa ọ́ ẹ̀ẹ́dọ́ wa ti rí ẹ̀kẹ́ mo sọ wípé àwọn kẹfẹ́ ní máa rẹ̀ sí wọn lọ́dọ̀ tí kẹfẹ́ ní bá sọ wípé ìyà kan jẹ̀yẹ́ ní ìkàkà báyìí ìyà kẹkẹ kọ́ àwọn kẹkẹ ló kìí mùsùlùmí ni èdúró tẹ̀sìn rẹ̀ ìyá kan bẹ nílùú wa ìyá olóòsà ni ìyá yẹn ní máa gúnyán ìyá yẹn máa gúnyán ó máa ṣàṣàrò ó máa roka ó máa ṣe ẹ̀wọ̀n fún òòsà kan nílùú wa táwọn yẹn ti mọ̀ níjọ́ tó bá fẹ́ kọ òòsà báyìí wọ́n bá kú gan ni ọwọ́ adijọ́ yẹn ìyá yẹn wá sí ẹ̀yìn sóko ẹ̀yìn yẹn wá pọ̀ gan ìyá wa lòun ò ní lè dáná lóòsà kan bí ó lòun ò ní lè dáná lóòsà kan bí pé iṣẹ́ ń bí ẹsẹ yẹn ẹta lẹnu pé ẹtẹlẹ yà wọn fi kíkí láti ṣe fún ẹsẹ ìdáhùn ẹdẹ lọ ìyàwó àná oko ìyàgbé bá wù báyìí bí àṣẹ dọkọ ìyàgbé bá kàlẹ báyìí ìyàwó àwọnú àbálọ bí àṣẹ wọnú àbálọ pé káwọn lọ chéǹjì káwọn lọ wẹwú oko ẹnìkan ti gbé bá o ti gbé sá lọ ìyá jáde láti inú àbà ìyá ń wá ìgbà rẹ kí ẹnìkan tó ti wọnú àbà ó ti kó ẹwù ìyá kọ́bọ́lẹ̀ wù ó ti kó lọ ilé wọ́n wá kó àti dáàyà àti ẹ̀wù ìyá àwọn ah, ọlọ́mọdé àsorí bú o ìyá àsorí bú kú nítorí ẹ̀kọ́ sanóṣekú àti dáàyà àti aṣọ rẹ̀ wọ́n wá kó lọ sí ìdí òsàn ní ilé ìlú wáyé wọ́n wá kó ẹ̀ ṣàwọn bí àṣẹ ilé ọ̀nà ìlú eléyìí o mo gbé bàkà rẹ̀ ìlú náà alálọ́lá lọ yà wèrè lọ́lọ́ kúnlẹ̀ láti kásítẹ̀ rẹ̀ wọ́n ẹ̀yẹ gidi ẹsẹ̀ ti bi àṣà láti tẹ́tẹ́rẹ́ nílẹ̀ ní ẹ̀dídú nínú ẹ̀tọ́ dídú ọ̀fà tèmọ̀ nù wọ́n sì sọ pé kí mùsùlùmí ó dídú ó sì sọ pé tó bá jẹ́ pé tí ẹ̀rí náà pa ọkọ̀ ọlọ́bọ̀lọ̀ dára kò sì lè bá wà láì tà láì sọ́ọ̀rì láì ìyá ẹ̀ wá gba lọ́lé bẹ̀rẹ̀ nígbà wọn lọ́ba lọ dífá oúnjẹ ti fúlà ṣe ṣe dífá báyìí báyìí a ẹ̀ sóúnjẹ ọ̀sà nígbà wọn dé bẹ̀rẹ̀ báyìí wọn ìyá ọlá bẹ̀rẹ̀ nígbà wọn bẹ̀rẹ̀ lọ́ba kasọ̀ ìyá àti bẹ́ẹ̀ ayẹyẹ ní a ìmọ̀ ní ibi sẹ́dá náà ó ṣe kí ní kùrù ibẹ̀ à bàbá náà ní iṣẹ́ gbogbo kára náà ní rí mọ́ wọ́n ti sọ́jọ́ ọ̀dà sáyé rẹ̀ wọ́n náà ti bàbá yìí yóò rí bẹ́ẹ̀ bọ́ọ̀lù ẹ̀ lè sọ fún mi pé ẹ ẹ kì í pé wọ́n gbẹ mọ́ sáré ìgbà àbí ẹ̀ lọ́nà àwọn sọ pé you are not there whether that was creating me ó sì sọ fún mi pé tọ́yà kó orí nǹkan kan bíà níta ẹ̀fẹ́ fọ́ lé o ẹ̀ ọ̀tọ̀ ló ní ìmọ̀pẹ̀ sọ ṣùgbọ́n kó sọ kó orí rẹ̀ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú ọmọ tó yẹ ká fi mú ìsìlámù wa nù wọ́n ti dà ìsìlámù mọ́ kálukú lọ́wọ́ o wọ́n ti gba ìfowó jáde lọ yìí wọ́n ti fi kakulétọ̀ wọ́n ti fi panẹ́panẹ́ lọ́lọ́pàá wọ́n ti lórí ibi tó ti ń tẹ fóònù rẹ báyìí tó ti tẹ fóònù rẹ lórí tí wọ́n máa rẹ tó ya wọn ntí ọlọ́run bá ti sọ ọ́nù kùránì yìí pé mọ̀tálù àpèjúwe wọn ah, kùránì ti dà lù ọlọ́run mọ̀tálù àpèjúwe wọn káàmọ̀ tálì lè kẹ́lí bì ọ̀dà bí ajá intanida lórí ìyára bẹ́ẹ̀ di ẹrù ajá lórí yọ̀yà wọn bẹ́ẹ̀ di ẹrù lórí yọ̀yà wọn àti bọ́lá sọ ni pé àsìkò ká ń táwọn ọmọ ọmọ fi yíya wọn ṣe táì ẹwà ní ọdún tó ń dà ìyẹn ọ̀sẹ̀ tẹ̀lé ìgbàgbọ́ tẹ̀sẹ̀ rẹ̀ ti wọ́n wọn náà wà ní wà ní sukùl náà náà ọmọ ẹ̀ náà yàrá ẹ̀ àbí kẹ́ wọn náà kẹ́kọ̀ọ́ ni ọmọ mi tó hot àti ìdílẹ̀jà náà náà hot yes ìdílẹ̀jà náà náà hot tó kọ́ lọ sànù wa kọ́ gbàdúrà wa jàmá ẹ̀ máa ń lè já kẹ́ra wa ẹja máa padà díẹ̀díẹ̀ sẹ́ẹ̀rì wọ́n ti kẹ́ra mélòó àti kẹ́ra mélòó rẹ̀ díì ìsìláàmù lẹ yóò báyìí o ó ti dàrú o kéésì lọ́dọ̀ yìí nìkan ló ti dàrú ó ń dàrú àwọn àfáà gan o àwọn àfáà náà ń wo sẹ́wọ̀ àwọn àfáà ń tẹ yẹ̀pẹ̀ gan ni o yes àwọn àfáà ń da ẹ̀ẹ́dínlógún o àwọn àfáà ń bọ ògùn àwọn àfáà ń bọ òsù o wàlá àwọn àfáà ṣe wàlá àwọn àfáà ní òsà àwọn àfáà ní ní òsà lóore wàlá àwọn àfáà ní ìmọ̀ lọ mú wàlá tí wọ́n gbé láwà ní kalẹ̀ báyìí wàlá tí wọ́n tẹ̀rí báyìí tí wọ́n gbọ́dọ̀ tí wọ́n gbọ́dọ̀ gbòdó kè tí èwo ọbẹ̀ láì wù wàlá yìí bẹ́ẹ̀ náà bá wàlá ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàsàwò tí ó dàrú kankan tó tún lè bá kankan ju bí tèmi lọ wọ́n tọ́lẹ́ pé bẹ́ẹ̀ lèmi náà tọ́ àṣírí òkú nípò ó tẹ̀ ti kọjá báwọn ìjọ wa kú díẹ̀ tá a sì bá fọlọ́ ohun wa sọ̀rọ̀ lórí láìláì lọ́la ká sì máa lọ òjú ẹ̀ lọ kí ni kí ni kí ni kí ni èyẹ dàlàyé tí òní dàlẹ̀ Abíọ́lá dà àrísíkọ́lá làwọn dà àwọn tó ju àwọn ìlú lọ́gbẹ́ àrísíkọ́lá làwọn wá bẹ́lá wù làwọn o lẹ́gbẹ́ àwọn tọ́lọ̀ wá dapọ̀ àwọn sàdákọ̀ máa ní ẹ lórí sàdákọ̀ máa ní dẹ́wọ̀ ni ó ní kí wọ́n ó ní ó ní kẹ́nìkan lọ gbọ́ ìròyìn bá lẹ́nu ó ní kí ló dé tí màmá mi parọ́ fi tẹ̀sí tẹ̀lé gan ẹ lọ gbọ́ ìròyìn àlìjẹ́ náà tó wúlò gan wọ́n wá lọ ròyìn àlìjẹ́nà ó sì kọ ọkọ̀ làtúrọ̀sì lókun na àwọn wákà náà wọ́n fi ṣàdájọ́ ọmọ ní olóńgbà bá àlìjẹ́nà ó sì kọ́ ọlọ́run jẹ́ olédè ìrẹ̀dè lọ olóńdè àwọn yẹn ti lágbára ṣáájú agbára ẹrú tí wọ́n mú ẹ jùlẹ̀ tó jùlẹ̀ kó tó kọ ẹ̀dẹ̀ tó dé tó ti bẹ́ẹ̀ náà wọ́n fi pupa wọn ni gbogbo àwọn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ní ìsìn lápá ọlọ́run tẹ́ tẹ́ wà tó kọ yàtọ̀ fọ́rọ̀ ọdún sí èmi ò ní tó bá wọn lẹ́yìn fọ́rọ̀ ọdún kò sí gbogbo wa lẹ́nu ẹ̀lọ́ fọ́rọ̀ ọdún ní sáàlá tẹ́lẹ̀ mi tí ò ní tí táyé ọ̀hún gẹ òní nítumọ̀ sí wọn ayé bẹ́ẹ̀ kó ní sátẹ́ èyí táàdé bẹ́ẹ̀ tí wọ́n máa tá a lówó láti jẹ tó ń zọkún òbí àríkàjẹ ọmọdé rẹ náà máa sọ fún pé bàbá ó ní àti ẹ bá jẹ ọ̀rọ̀ àdàlẹ́ bí òní tìmọ̀ sí tọ́lá àdàlẹ́ bá dáná sí yóò ṣe ṣùgbọ́n dọ́tọ̀ wọn ni tí àwọn ìbáyìsì bá fi abọ́ àìsí tó fi ro ẹyin lọ́wọ́ bẹ̀rẹ̀ ilé ìlú yẹn sẹ́ni má jẹ ìmọ̀ sẹ́ni má jẹ ìmọ̀ àwọn fẹ́ pé kò méjì dáadáa dẹ̀ ní dọ́tọ̀ tẹ̀lé kọ́nà ọ̀nà tí ọkọ̀ kú náà lélẹ́ yìí ṣùgbọ́n àwọn ní mẹ́sẹ̀lẹ́ àná ọ̀tẹ̀ gbàgbé ẹ̀yìn tó ń rí àdébí ìtàkùn ìtẹ̀ gbàgbé kò sí orí kọ́lọ́ sàn gbogbo wa jọmọ́ ọlọ́wọ́ lè wà kúrò dáadáa kálukú ẹjẹ́ á máa ẹ ẹ ẹ ọ̀sùn ọlọ́wọ́ ní ọ̀rọ̀ bíi ká máa yí ẹ̀sìn wa wò padà pé ṣé ń bọ́ sí i ṣé ń mú àwọn ìyàwó wa ká máa yọ̀ wò àwọn ọmọ wa ká máa yọ̀ wò ká máa sọ fún díẹ̀ díẹ̀ fi ọba lè dèsì o ò lè sáré sọ àtòmọ́ torí pé pàtìlẹ̀ ti ríra yín tó ti yé ìsìlámù sọ pé ọkà wà lọ kàdálẹ̀ ẹ̀rú pati nàìjíríà yín ọmọ kristian lẹnu mi fẹ tọ́sẹ̀ sọ ní mùsùlùmí gbogbo àlàbẹ̀wò mẹ́ra ara wa àbí àwùjọ fẹ́ lórí nẹ́ẹ̀tì fẹ́ pàdé ara yín lórí nẹ́ẹ̀tì tó wọ wá so ọlọ́run tí wàá ní kó ọmọ ìgbọ́ yín báyìí ẹ̀rọ la máa tún ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo ogun ẹ̀rọ la máa kó dà díẹ̀ díẹ̀ mẹ́rin ni nǹkan tó so pẹ́ẹ́nù àná tó bá dé lónìí já méjì ń jẹ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀rọ kan ọkàn rẹ̀ ò tí ì lè gbé kókó gbẹ̀ kó bẹ́ẹ̀ já ẹyọ kan tọ́wọ́ afọ́bálẹ̀ lórí pé kò ní ìtumọ̀ wọ́n é di next jimọ̀ ìkàtà tó ń bọ̀ ọ̀sẹ̀ dálẹ̀ dálẹ̀ jà àmọ́ iye tẹ́sùn ẹnu ọ̀nà kan tó lè sí wọlé kò tó lè gbòó ọlọ́nìkan lálábò àbò ọlọ́run tó dá lórí ọlọ́sàn lọ yìí dáadáa jẹ́mọ́ ìṣẹ́jẹ́ rẹ́ mi jẹ́ lọ́wọ́ ti jẹ́ àfáà tí wọ́n kú olórí bu ọmọ kan kú lọ́bẹ̀ táàfà yẹn lè jẹ́ pé ọlọ́run ó fi àwọn àtọmọ yẹn ìyá rẹ̀ ń bẹ ní opó bàbá rẹ̀ kú ìyá rẹ̀ ń bẹ ní opó lòun náà tó wá lò kú yìí ìyàwó rẹ̀ náà á jẹ́ pé ìyá rẹ̀ opó ìyàwó rẹ̀ opó òun náà ìlà ìlọ wọn á lọ sí ẹkùn jẹ̀mọ́ òkú yẹn fún wọn ṣùgbọ́n tí bẹ́ẹ̀ lẹ̀ kọjá kéèyàn kan pẹ̀lú ògbọ́dọ̀ máa fún àwọn ọmọ religion scholarship pé tó fi parí kéwú àti ìwé pé àkàwà ní màtọ́ wọn pẹ̀lú ògbọ́dọ̀. ẹ ẹ yá wò pé ọyẹ kẹ wá léèrè ṣé ẹni náà bàtí ìlú láyé ni ó ti wà ní wíìlì nígbà wọn èmi ti wọ̀ sí àgbà wọn pé ọmọ méjì nínú ọmọ tá a fà ìfi ilẹ̀ o tí wọ́n fi parí léèrè àti kéwú tó yẹjú màá dé àti gbogbo tí wọ́n jẹ pẹ̀lú ògbọ́dọ̀ tẹ́mi náà bá wá kú kó ló gbà táwọn náà parí nǹkan dandan ni táwọn tí wọ́n jogún lọ bàbá ẹ̀ parẹ́ wọn ni wọ́n kọ́kọ́ yọ ọ́ lẹ̀ tí wọ́n bá ti yọ ọ́ lẹ̀ gbogbo táwọn náà bá jogún lọ́ọ̀ yọ parẹ́ ètò ọlọ́run ni wà sí yàrá gbàtẹ́mi sílẹ̀ a sọ́ọ̀sì làwọn náà gbé yàrá yìí a wọ́n àti ilé mi ti ní kankan yìí sọ́ọ́ àwọn náà méjì ló àwọn àwọn ọ̀rọ̀ ẹ̀dùn pé tí wọ́n fi nu òkè mú wá wọn ò kà pé ó ti pa kí ló dé ẹ parí kí wọ́n àti bébí kan wá kí láyé padà wọ́n wà fún un insha allah so ẹni tó ní bá bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe là làwọn ti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú òwúrọ̀ torí pé àwọn náà fi jọ́ kan làwọn náà kú bẹ́ẹ̀ táwọn ọjọ́ náà kìí sí àwọn ẹjọ́ ní kékeré kó lè sílẹ̀ fáwọn náà ọlọ́run ti sọ pé tó bá ti nǹkan torí tó òun lòun máa bá bí kíyèsí nǹkan tiẹ̀ náà wọ́n kàn ń sọ kíkálukú ò lè mọ àwọn nǹkan yẹ kéèyàn máa ṣe kéde báyìí kéde kéde kéde ọmọdé ọlọ́mọbìnrin wa náà ni wọ́n á béèrè owó mo sì sọ fún àwọn èèyàn tí wọ́n náà ni wọ́n á béèrè owó jù ẹ̀ ẹ̀ sì fún mi lówó ìkúsọ lẹ́yìn gbogbo yìí àwọn èèyàn bá máa lẹ́mí tàì in tó wù mí jù láyé ni pé anábìlẹ̀ yẹn méje kan bẹ níjọ́ pé dàrúkì àwọn ìjọ táwọn èèyàn wọ wàhálà àwọn ò ní wọ wàhálà ẹni àkọ́kọ́ mo fẹ́ lù bẹ́ẹ̀ ẹnìkejì mo fẹ́ lù bẹ́ẹ̀ ètí ìfẹ́ lù bẹ́ẹ̀ yìí mọ̀ bọ́yá mo bìlọ́ọ̀gì bọ́yá mi bìlọ́ọ̀gì tálẹ́ àkọ́ àrẹ́bì ni aṣáájú tọ́ba tó déédé ìmọ̀ yóò déédé ní mẹ́rin tó déédé ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó ẹni tí ó ṣe ìsìn rí njọ́ tí àwọn ọmọ wà ní oòrùn lọ́gbẹ̀rẹ̀ àgbà táyà àwọn ọmọ àgbàdì ọlọ́run ó fún tẹ́ǹtì mo fẹ́ lù mo tún bá mi ìwọ náà fẹ́ mi. ẹ máa sọ àyẹ̀dá ọ̀tá ẹ̀dá máa sunkún ọmọ ẹ̀dá ẹ̀ máa sunkún wà ní. ọlọ́dẹ àpàmìnà àdàlẹ̀ àdìdì tàjàbù àpàmìnà àdàlẹ̀ àdìdì tàjàbù wọ́tàlẹ̀ àkúlẹ̀ wọlé àtàbùkù ọlọ́dẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe sìnàrí lọ́gbọ́n wa lọ́rẹ́rì ọlọ́dẹ tọ́ ẹ̀kẹ́ ẹ̀ máa sunkún ó bẹ̀ẹ́ tàbí àpáàsì sẹ́ẹ̀dì sọ bọ́ọ̀ páàsì wá ju Ṣèyí Mákindé lásánàṣẹ kọ ọgbà sẹ́ẹ̀dì bọ́ọ̀ páàsì wá ju Buhari kọ ọgbà sọ́ọ̀lẹ̀ tó wájú òkúta palẹ̀ sọ́ọ̀lẹ̀ tó wájú tìrìbùnà sọ́ọ̀lẹ̀ lọ sáàsì o wọ́n mọ wọn bí ọmọ sáàsì pé láwọ àwọ àwọ àwọ ìgbẹ́ pàpà pàpàpàpàpà pé wọ́n wá gbé pàpà náà lẹ́rìn wọ́n wá láwọn mẹ̀lẹ́kà tó jẹ́ pé èèyàn one thousand dàbí bá bọ́ ká bàbà lọ́wọ́ wọ́n ra wá kèrèkèrè fùzúù ọlọ́ni ẹ̀bù wọn àmàlẹ́kà fùzúù ẹ̀mú wọn wọ́n mú ẹ tí àmàlẹ́kà á sẹ́yìn lẹ́ẹ̀kan náà èyàn ní one thousand ẹ̀mú ọlọ́ni gùlù ẹ̀ra wọ́n kèrèkèrè nígbà tẹ́ ra òwú báyìí ẹ̀fẹ́ fi ṣe ìtura. ẹ wá rẹ́ẹ̀nì mò ń sọ tọrọ fún rẹ́ẹ̀nì. gbogbo àkọ́bí kálukú kálukú bí lọ́pọ̀lọpọ̀ kẹ́sọ́ máa sì náà lẹ́nu àbí torí táwọn afọ àjẹ tí òjò ó lè so tọrọ fún mi tàbí àwọn kankan ni àbẹ́rẹ́ àwọn ọmọ àti ẹni ọlọ́run fún ìdàdúrà àti wọn àwọn tó yẹ pé ìdájú táwọn làjú báyìí wọn làjú àwọn ọmọ wa sí wọn làjú fún ìdílé wọn sàn ápùlà àlè lọ ní ẹgbẹ́ bá kó àwọn kéèké jáde ní àwọn ẹgbẹ́ gbé sẹ́ẹ̀lì tí wọ́n àwọn kéèké wọn ápùlà àlè ní ìkẹ́kẹ́ sí wọn àwọn ní ọ́pàásì àfẹ́lù ẹnìkẹta àwọn méjì kẹtẹ fẹ́ra àwọn torí ohun tó tó ẹgbẹ́ tẹ bá rí wọn pọ̀ báyìí torí ọlọ́run tí a bá tún wọn lọ́tọ̀ọ̀tọ̀ báyìí torí ọlọ́run náà torí sáà páàsì ní títà tí ń bẹ́ra wa lẹ́sẹ̀ sáà páàsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìtẹ́ àdébí wa ní ọkùnrin àwọn ọmọ kan tó jẹ́ pé kékeré ló ti bẹ̀rẹ̀ sí ṣe tọ́wọ́ tó sì dàgbà sórí ẹ̀ tó sì sórí ẹ̀ sáà páàsì wọn tó gbogbo gbogbo di fọ́ọ̀tì tọ́ta tẹ́tẹ́ bíi forty five tó sọ̀gùn di sixty ẹlòmíì mú yín sọ̀gùn di sèé ńlọ ẹbú ńgbẹ́sẹ̀ ńmisẹ́rẹ́ mùsùlùmí ni o ebi bàbá wọn yà wọn sùn lọ́dẹ àwọn yà rẹ̀ wò àfẹ́lù èrò tó wáyé ká páàsì ọ̀pọ̀lọpọ̀ ní tẹ̀fẹ́lù bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ páàsì báwọn èèyàn wọ́n fẹ́ gé páàsì olùbàdàn kọ́ọ̀lù wọn àgbà fún mi mọ̀ ẹ̀ńtọ́ ẹgbẹ́ ọkàn lè kú mọ́sáàsì ibi kẹ́kẹ́ wù mí dúró sí mọ́sáàsì o báyà tí wọ́n dúró ìlú dìbò tábà ti sálámà lè bá láàyè ó túrù wọ́n lọ lò bí ẹ pẹ́ẹ́lẹ́ sọ àwọn ibi kẹ́kẹ́ ju tọ́lọ̀ máa sọ wọ́n dà lọ. lẹ́ẹ̀kan lọ́sẹ̀ báyà pé báyà jẹ́ ojú ẹ̀jọ́ méje jọ́ mẹ́jọ báyà láwọn àyè má tí ọ̀sẹ̀ tó lè fọ́ sọ ara rẹ̀ ló wa. táyọ̀ bàbá táyọ̀ bíbi àsìkò kan bẹ́jọ́ jímọ̀ téèyàn bá bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ gbà ó sì wá máa fi gbogbo àsìkò jókòó tọ́wá ti kú omi yìí lọ ta tẹ́tẹ́ ní o yìí lọ máa dá sọ̀rọ̀ tí ọ̀kan ní o kòròbótò ní lọ sí o tọ́wá fẹ́ tó kò mọ́sá sí àwọn yóò àti abẹ́rẹ́ yìí ni ọlọ́run ti sàmúnà mi mo sì rò dáná tí a ta tọ́mọ̀ mi gẹ́gẹ́ àti ìmáàmù mọ bẹ́ẹ̀ ló wọ̀ mí jẹ́bẹ̀ èyí ló wọ́ mi ní ìlú sí ìmọ̀gbẹ́ mi ẹ̀mí àwọn abèrè ìlú ara mi máa ní àwọn jáde láìpẹ́ ìtòsí ẹ̀kẹ́ máa ṣe ní pé kẹ̀mọ̀ fún ogun ni kí n máa nàlẹ́ àwọn mùsùlùmí tẹ́ fi ẹ̀bá ń tẹ́ ní ṣe máa fi sàbí so kọ́ lọ sànù so àwọn ọmọ yẹn asátìrí ọmọ mẹ́rin wọn ta fún scholarship báyìí kọ́ lọ sí ọ̀rọ̀ rẹ tó ní àbátú fẹ́ ṣe dáadáa síbẹ̀ kọ́ lọ wọn kọ́ gbàgbà wa àwọn bàbá méjì kan bẹ́ẹ̀ bì àgbàlagbà náà bàbá baálẹ̀ mọ̀ sí bàbá kan ní wọn ṣé báyìí bàbá baálẹ̀ bàbá yìí ti wá láti bí ọ̀sẹ̀ mẹ́rin owó náà wọ́n wá wá ẹ̀ ìdáwó kò dẹ̀ pọ̀sibù kí nígbà tẹ́mi náà èsì gbọ́n mo lówó lọ́ọ́ ìrìnsẹ́ ọkàwé ìrìnsẹ́ kọ́ lọ́ sáré mi náà ni ìdílé ti kúkú kàwé nọ́mbà tí mi ò rí sẹ́ ìwà kára mi bí mo sáré kò tọ́ lọ́mọ kọ́ wọn kéwú tẹ́ bí ara mi so ẹ máa dáwó ká máa fáwọn èèyàn yìí ẹ má rò pé nǹkan kan bẹ tí ò yìí sí tọ́lọ́ tó fẹ́ fi pààyàn àgbàlagbà ni má ní twenty naira lọ́wọ́ làdébìtì ní ká lọ́jà gbé fún báárà ẹni tó bá wá tọrọ owó ti gbé tìjú sàmì kí ẹ̀ wá tọrọ owó àwọn méjì ni wọ́n bẹ́ẹ̀ ní òkú báyìí àṣọ anífẹ́fẹ́ ìdíje ìdíje kò dáa mùsùlùmí máa ń dójú tì yàn ẹni bí ní pamara ni wọ́n pọ̀ lọ́wọ́ tọ́lẹ́pẹ́ àti jẹ àti mú le gbogbo ẹni láti jẹ àti mú rẹ ti rọrùn ọlọ́run méjì ló padà dé mọ́ ẹ ẹ sàbí dáadáa o gbogbo ẹni láti jẹ àti mú rẹ ti rọrùn ọlọ́run méjì ló padà dé mọ́ gbogbo àwọn láti jẹ àti mú le fún ọlọ́run dàkú máa gbé rọrùn sí i ọlọ́run sàánú wa gbàdúrà wa bí àbúkátà wa mọ́sálásí wa ìdí àmàdánù tó di afẹ́ kò gbogbo ẹni tó lọ́ máa fún lágbára ó sì làmàdánù thirty something days bá bẹ́ẹ̀ thirty seven days ọdún a sì fẹ́ fún mọ́sálásí ìdí àmàdánù tó di àtúntò ti pẹ́ ẹ̀ tó lọ́ máa fún láti ẹ̀gbọ́n àwa ni o àbẹ́ gbowó wa ni àbẹ́ lọ́mú ẹ tó kù wa ọlọ́run sàánú wa yóò lè wa kó kú mọ́ ìdásọ́lá ti fún yàrá òkú الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله